السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú ìtumọ̀ àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim suratul Ma'ida aya dúró òun ni aya ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń ṣe lálàyé fún wa ìṣesí almunafiqun ọbẹ̀ Allah subhanahu wa ta'ala kó mọ́tò ṣọwọ́n bẹ̀. kí ni ìṣesí wọn ọ̀hún wọn náà ni adamu tafaqquhi fi din bó ti wulẹ̀ kí almunafiq kó fara ro ẹni rẹ̀ tó kò ní tara rẹ̀ ṣàǹfààní nítorí pé àníyàn tó fi ń fara ro yẹ kìí ṣàníyàn tó dá almunafiqun azharu al-islam wa abtanu al-kufra in ti ọ̀rọ̀ ìfi yé wọn nìyẹn wọ́n máa ń fi dáadáa hàn ṣùgbọ́n wọ́n fi àìdá wọn àbí pamọ́ sọ́kàn wọ́n fi Islam wọ́n gbéléjú ṣùgbọ́n kúfúrù ìkọ́tọ̀ lọ́run ohun gangan ló wà náà ni wọn eléyìí ni àlàyé ètí a fún wa lánàá ọlọ́run ọba subhanahu wa ta'ala ومبواصر أنه القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيون آية في السوق ألا أظن وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم الصحب لبيث ما كانوا يعملون لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم الصحت لبئس ما كانوا يصنعون الله سبحانه وتعالى الله بامبا أصر وترى أي يا محمد يقول النبي صلى الله عليه وآله وسلم أولي يوقا منافقين torípé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó nìkan ló ma èyí tó ń bẹ nínú gbáyà ọlọ́wọ́ nìkan ló ma ti ń bẹ nínú gbáyà kó wá àmọ́ àwọn mùnáfìkì àwọn alamẹ́ẹ̀tì ẹ ma rí àwọn àmì tí ó ma júwe wípé tí kìí ṣe mùnáfìkì rẹ̀ nílẹ̀ alamẹ́ẹ̀tì yóò ma wà lọ́wọ́ bá fi sọ fún anabi sallallahu alayhi wa alayhi wa sallam wa tààrọ̀ wa tààrọ̀ kò sọ pé wa tààlà anabi ò lè mọ mùnàfíkì torí pé nǹkan ọkàn ni nífà ṣùgbọ́n àwọn èyí pa rẹ̀ ó mọ̀ ìwà tààrọ̀ ayélujára Muhammad ọlọ́run rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó mọ̀ rí kathiran minhum àwọn tó pọ̀ náà mọ̀nàfíkì ó ma rí wọn wípé yusari'una fil ismi wal udwan yusari'una fil ismi wal udwan wa aklihim as-suhut ó ma rí nínú ìṣesí àwọn tó pọ̀ nínú wọn yusari'una ay yubadirun fil ismi bí wọ́n ṣe pèrè àwọn lẹ́yìn tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́hùn tó bá di ìdí ìyapa àṣẹ ọlọ́run àwọn lẹ́bàá wájú lẹ̀ ẹ wàá mọ̀ ṣe mọ̀ ah ojú tá a fi ń wo ẹni yìí kò yẹ ká ba nídìí nǹkan yìí nínú àwọn àmì àwọn mùnàfíkì tẹ́yìn bá ti ní mùnàfíkì èyí ó ti fọkàn tán yányá tí bá ń sọ̀rọ̀ èyí ó sọ pé ah, àwọn ẹni ọlọ́run ṣùgbọ́n bí tẹ́ẹ̀ ti lọ bá yóò tako nǹkan tẹ́ nílẹ̀lú nípa ẹ̀ ní òṣìṣẹ́ àwọn mọ̀nàtìkì tànẹ́bí sallallahu alaihi wasallam ànábì ní wọ ìdá túnmìnà kọ́ọ̀n gbogbo wa tẹ́ bá fọkàn tán lẹ́nu nǹkan tẹ́ ń gbọ́ lẹ́nu ẹ̀ lórí nǹkan tẹ́ mọ̀ mọ́ fi zọ́ọ̀hẹ̀ ní rírí báyìí ibi tẹ́ ti lọ bá kìyànà tó lágbára jàǹbá tó léwu kọlọ́n kò sọ wọn bẹ̀. eléyìí nínú àwọn àlàmátù nìfàk àmì nìfàk àbíkí la fẹ́ sọ nípa fáàkà ń gbọ́ wá sílẹ̀ ń rẹ̀ kì sọ fún wa pé eléyìí ò dáa eléyìí ò dáa tó yẹ wípé gbogbo ìgbà olóso ni máa ń gbé olóso lẹ́ẹ̀ka mọ́ nínú ilé rẹ̀ àbíkẹ́ ẹ̀sìn ẹ̀gbọ́n òun gan kọ́lọ́ máa pàdé olóso lóòtẹ́ẹ̀lì tí bá sì ń rìn lọ báyìí àti gbójú òkè gan yóò ṣòro fún yọ́mọ̀ àhùsùbìlà àhùsùbìlà àmọ́ tí ilẹ̀ bá pa ṣírí tí ò sẹ́lẹ̀ kankan yóò ṣe agbúrú pẹ̀lú ṣe tọ́ntọ̀ àwọn nǹkan yìí nínú àlàmọ́ sí ní frank nínú wa mọ̀nẹ́fìkì ká mọ́ fúra wa hàn àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹni ọlọ́run ṣùgbọ́n tá a bá ti kúrò láwùjọ àwọn èèyàn dáadáa aburú ti ń bẹ lọ́wọ́ ẹni ó abẹ́ aláfàánù wọ̀tàálá àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́nkú ṣọwà mẹ́ ọmọbìnrin mùsùlùmí èyí tó ṣe wípé bẹ́ẹ̀ sálámà ti dàpọ̀ ní dáyínú ìsẹ̀ṣẹ́ tẹ́ẹ̀fì mọ̀pá ah, ìtìjú ọmọ ìpọ̀ kọ́dà kò ní sọ tẹ́mẹ̀ta ṣùgbọ́n tẹ́ bá pàdé ẹ̀ lórí tiktok ẹ̀rọ ọlọ́run bá ẹ wà ó pé ẹ̀yin tẹ́ sálámà lẹ́gbẹ̀rẹ̀ sí ọ̀dá yín iye ẹgbẹ̀rún èèyàn tí wọ́n bá sọ̀rọ̀ lórí kírípítọ̀ fún kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí òkun ékùn kó ní ọmọ mọ̀ ní ẹ̀ mọ̀mìnì ni ọ́ tó bá wà láàrin àwọn èèyàn dáadáa àmọ́ tó bá ti kúrò láàrin àwọn ẹni rere tó bá ti wà pẹ̀lú àwọn ẹni búgbà ẹ̀ ìwọ lọ̀gá wọn وإذا خلوا إلى شياطينهم قالوا inna ma'akum nínú àwọn àlàmátù nifaq ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run wa ń sọ fánàbí pé wà tààrọ̀ torí pé ò lè mọ̀ wọn pẹ̀lú ọkàn wọn ṣùgbọ́n wà tààrọ̀ kathiran minhum ilẹ̀ anẹ́bísọ́lá nínú àwọn àmì tó fi máa dáwọn mùnáfìkí mà ọgọ́rọ̀ wọn ó máa rí wọn wípé yusari'una fil ismi wal udwan wa aklihim as-suhut yusari'un ay yubadirun ṣe àmọ́ pípa méjì bẹ mistakenly èèyàn lè ṣubú sínú ẹ̀ṣẹ̀ nípa ìmọ̀ nígbà míì kọ́lọ́wọ́n bá wípé ọ̀gá ni wọ́n níbi ẹ̀ṣẹ̀ nítẹ́ lè rò ń pa wọn rárá ìṣàrẹ̀ọ́nà fìlìpìnì ẹ̀yí yorùbá adìrún àwọn ní ó mọ̀ gbáwájú níbi ẹ̀ṣẹ̀ yẹn tí bá dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lè bìlífù rárá pípò tí ẹ̀ lè kọjá létí rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n sí òun ṣùgbọ́n tí ẹ̀tẹ̀ ma lérò pé kò ní àlàákọ̀ kankan pẹ̀lú ẹ̀ṣẹ̀ àdàmọ́nà ìsàrẹ̀húnà ìfẹ̀ ayé yùbàdìrú nà fìfẹ̀ ó ní ó ma bá wájú níbi ẹ̀ṣẹ̀ wàlùdùwàn alùdùwàn alìsìdá ayé àgbóyìmù kásàbùsí fún ọmọlàkejì kájókòó

ẹ̀mí lè ro àìdá sí rárá nínú ìdíjá àwọn mọ̀nàfíkì wọ́n máa ń gbìyànjú láti lè dáàbò bọ́ra wọn tẹ̀lé mọ́ fura sí wọn. tàlifóònù wọ́n máa búra láti lè fi protect ara wọn tẹ̀lé mọ́ ronú wípé wọ́n ní aburú kankan lọ́wọ́. ọlọ́run ní yusari'una níbi nǹkan mẹ́ta àkọ́kọ́ fil ismi níbi ẹ̀ṣẹ̀ ẹ bá wọn bẹ̀. àwọn gan ni wọ́n jọ gà ń bẹ̀ ṣùgbọ́n o tí ò bá sí àwọn ẹni dáadáa níbẹ̀ ṣùgbọ́n tó bá ti lè wò ó kán sáré pẹ́ ẹni dáadáa kan àbẹ̀ wọn ò ní ṣe. ṣùgbọ́n tó bá ti rí pé gbogbo àwọn táwọn jọ jókòó yẹ ẹni dún ní gbogbo àwọn ẹni yẹn wọ́n sì sọ̀rọ̀ aṣọ òtún pípṣọ wọn. àbúkí la fẹ́ sọ lórí ẹlẹ́yà tí lọ pati. bá ti dé pati yóò gbé tó bá ó ti wọ àwọn táwọn jọ wà ń pàtí ẹ̀ wípé ẹni ìdíwí ẹni ìdíwí tó náà ṣùgbọ́n tó bá dénú mọ́sálásí subhanallah ó lọ ní ọmọ gbálẹ̀ àwọn ìṣe títẹ̀ sí nílé fura aburú sí láyé kò ní ọmọ ṣe ní gbangba ọ̀rọ̀ àwọn mọ̀nà ti burú ní tó sì jẹ́kọ̀rọ̀ wọn burú náà ni pé tọ́wọ́ pé ní tí wọ́n ń ṣe yẹn tábà ṣe ń gbangba ayé ò lè pariwo mọ́ wọn ó lè dáwọ́ mẹ́ ṣùgbọ́n ẹ̀ nílé mọ̀ wọn sẹ́ni burúkú débi pé ṣe wá sí wọn pé bẹ́ẹ̀ yóò dáa kódà ni àwọn lẹ́mọ̀ fi ṣe àríkọ́ṣe báwọn èèyàn ẹwọ lágbájá èyí náà kọ́ṣe ẹ nítorí èèyàn mọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn tó bá mọ̀ wọn ta kọ́ṣe dání èyí lẹ́ mọ̀ nasalullah asalamata wal afiya àfa àti nǹkan ọmọ nǹkan rání ọmọbìnrin tí ń kọ̀rọ̀ ṣé ẹ̀nà pé èyí ò lè tàṣàwùrù nǹkan èyí ò rò ó hafi kọrì mọ́kìrì tó ṣe yípo gbogbo kọ̀rán ìbẹ̀ lọ́pọ̀lẹ̀ tó bá fẹ́ ka kọ̀rán lágbàáyé gan wọ́n ìbá ìtẹ́ ṣe mẹ́ ní òsì ṣùgbọ́n ní kọ́rọ̀ ìsàárẹ̀ òun náà fẹ́ abẹ́rẹ́ tó ṣe wípé gbogbo ẹ̀sọ́ ẹlẹ́tọ̀ táwọn yóò ah sùhánì àwọn mùnáfìkì àpójúwé wọn òun là nẹ́bí sọ́rọ̀ sọ́lá sọ látánàbílé mọ́sàlú ma ba'athani Allahu bihi min al-ilmi wal-huda ànábì ní àpójúwé ìtọ́lọ̀ fi rán mi sáyé ìmà àtọ̀námà àti àwọn àpójú rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ojú kan asọ́bal ọ̀rọ̀ bàtọ́jọ́ yìí rọ Islam ìmọ̀nà súnnà tánàbí gbé wá ànábì fi wé òjò tójò bá sì ti rọ̀ tó bá bọ́ọ̀lù lẹ̀ bílẹ̀ bá ti kú tẹ́lẹ̀ tí ní ó ṣe yóò ṣùgbọ́n kò sí tó ṣe òjò tó bá ti bọ́ọ̀lù lẹ̀ báyìí ilẹ̀ ni kábílẹ̀ bójò bá rọ̀ sí ilẹ̀ míì ìrúmi ó jáde bójò bá rọ̀ sí ilẹ̀ míì òsì tó jáde bẹ̀ sójò lọ lálẹ́ mú ní ara nẹ́tọ̀ ilẹ̀ kọ̀ọ̀kan òní wá àtijọ́ nìkan gbọ́ tó bẹ̀ ẹlòmíì gbọ́ kò lápá kankan rẹ̀ ní òbí sáyé ṣé lálẹ́ ní ara ẹ̀mí ní tìta mi bá ti ṣàǹfààní pẹ̀lú ọ̀rọ̀ anẹ́sọ́lá àsọ́là wá pín àwọn ẹ̀rọ náà mẹ́ta pé àwọn ènìyàn kan bẹ àpèjúwe wọn tí ìmọ́lẹ̀ yìí ọ̀nà mọ̀ tó bá ti sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí òjò igbá àyà àwọn ènìyàn kan ọkàn wọn ó dà gẹ́gẹ́ bí ilẹ̀ ọlọ́ra tójò bá ti ń rọ̀ sí báyìí òjò yẹn ó wọ̀ náà rúgbìn oṣù máa jáde gbogbo ayé yóò máa ṣàǹfààní látara arúgbìn kódà kó lójú ẹ̀rọ nǹkan bí ó dà torí pé lè ọlọ́ra rẹ̀ èyí ni lọ́kàn àwọn ẹ̀lùmọ̀mìnún àwọn ọmọdé kọ́rọ̀ ọlọ́run tó dẹ́mi wọn báyìí yóò lápá yóò ṣàǹfààní fún wọn ẹlòmíì ló tún ṣàǹfààní lára wọn látara táwọn náà gbọ́ ìgbáyà àwọn ọmọdé nìyẹn àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn ni munafiki àwọn mùnáfìkì tí wọ́n kì áàlù ni wọ́n ìgbà àyà wọ́n dà gẹ́gẹ́ bí àpáta ó dàbí àpáta èyí tó níwò ló ẹ̀rì pé tó jò bá rọ̀ àpáta tó lójò tó níwò nú òjò yóò wọnú ìwò àpáta yẹn yóò gba omi rẹ̀ dúró àmọ́ ìbéèrè ni wípé ǹjẹ́ omi tó dúó lórí àpáta tó dúó nínú ìwò àpáta sọ́wọ́nú àpáta là ọ̀wọ́nú àpáta yóò gba omi dúró fún àǹfààní àwọn tí wọ́n fẹ́ ju omi kì í ṣe fún àǹfààní àpáta ààrẹ mọ́sálẹ́ mọ́nàfíkì àpójú àwọn mọ́nàfíkì ọ̀rọ̀ yẹn yé wọn àwọn náà gbọ́ kódà àwọn tó máa sọ jẹ́ lómi lọ́wọ́ àmọ́ ọ̀rọ̀ yẹn oníṣẹ́ wọn láǹfà ṣùgbọ́n níbi tí wọ́n ti ń sọ́hun tẹ́lẹ̀ mi bá gbọ́ pẹ̀lú ọkàn tó mọ́ ń tiẹ̀ yóò ṣòun láǹfà ìdí yẹn tó ń jẹ́ pé kò tó ní fàárí káfà wa bọ́ níta wípé ìní wà sí tiwa lẹ́gbọ́ tẹ́ẹ̀dù dẹni ọlọ́run nínú ìlú yìí àwọn alákọ́kọ́ kúkọ súnà táwọn èèyàn fi ló ń súnà ó lè rí bẹ́ẹ̀ lóòótọ́ o ṣùgbọ́n fípè kò yẹ mọ́ṣẹ́ wọ́gán láǹfààní ó lè mọ́ṣẹ́ wọ́gán láǹfààní kó jẹ́ pé ọlọ́run ọ̀fẹ́ dáadáa fún ọ ṣùgbọ́n fẹ́ dáadáa fáwọn èèyàn látara ẹ̀ ẹjẹ́ kó kálukú akájú kọ̀ọ̀rọ̀ wa jẹ́jẹ́ láti bẹ̀rù ọlọ́run lè fẹ́ dáadáa fáwọn èèyàn látara rẹ̀ ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́gẹ́gẹ́ kò fi dáadáa gbogbo èèyàn ọmọ súnà látara rẹ̀ gbogbo èèyàn látara rẹ̀ ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́gẹ́gẹ́ ìmọ̀nà ní rẹ̀ àpèjúwe òkè àpáta ni bójò ṣe ń rọ̀ sí yóò níwò tí ó gbòmí gbó tójò bá ti dá ẹni tí ó fẹ́ bu omi yóò lọ́bẹ̀ yóò rò mí ẹni tó fẹ́ bu omi fún àwọn nǹkan ọ̀sìn rẹ̀ yóò dà wọ́n lọ́bẹ̀ wọ́n rò mí mú bẹ̀ ẹni tó fẹ́ wọ́n omi sóko yóò débẹ̀ yóò gbomi yóò wọ́n sóko ṣùgbọ́n rí àpáta tó gbomi dúró yẹn gangan amsakalima ó gbomi dúró ṣùgbọ́n láyé ń tẹ̀sẹ̀ rẹ̀ omi òṣèlú àǹfààní omi òwò náà fàtà ìran kẹta nínú àwọn tí wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run tó ń gbọ́rọ̀ anẹ́sọ́lá àlùsọ́là wọn làwọn kèfèrí àpèjúwe tí wọ́n wọ́n dà gẹ́gẹ́ bí òkúta àpáta tó ga tó rẹ̀ tó wá ń dán bómi bá ti ń gbọ́ ọbẹ̀ báyìí yóò mọ̀ wálẹ̀ kò tiẹ̀ níwò kankan tó lè gbomi sí jẹ àpèjúwe àwọn kèfèrí

a máa bẹ nínú ọmọ àfà mùnàfíkì a máa bẹ nínú ìyàwó àfà ìyàwó ẹni ọlọ́run ẹ̀rí pé yóò fara ro ẹni ọlọ́run ṣùgbọ́n kò ní torí ẹni rẹ̀ ọlọ́run kò ṣọ́ wa ń bẹ̀ kò ṣọ́ wa àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa níbẹ̀ níbi nìfà ni ọ̀tún báyìí tẹ́ pé ajírọ́ba ni bá bàbá jílé òní ò rí ayé ó sì sàǹfàní látàrẹ ṣùgbọ́n ò ní sàǹfàní ṣèdí ìyẹn tó fi jẹ́ pé ìwà nìfà ìwà tó burú ní kọ́lọ̀kọ́ ṣọwà ń bẹ̀ ọlọ́run fi nǹkan mẹ́ta ròyìn wọn alìsì ẹ̀ṣẹ̀ ìsàrẹ̀rúnà fi èsì ayé yorùbá ajúrú àwọn bí ìgbàtí ìrìnàjò competition àwọn ni wọ́n mọ̀ lékè níbi ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ní gbangba báyìí ẹ̀ lè ronú ẹ̀ṣẹ̀ yẹn rò wọ́n láíláí والعدوان العدوان هنا بمعنى الاعتداء أي الظلم كسبوسي فما لا تجي أجوكو تي تويلتو ملك كما باعوا واجب ده إيه لرونو اسمه لا لا وأكلهم السحت السحت بمعنى الرشوة السحت بمعنى الرشوة àwọn afọ́nímọ̀ tẹ̀lé pé àwọn bíṣà òun náà ni nínú ìṣesí wọn náà ni ká máa gbowó ìbọ̀nú nínú ìṣesí àwọn mọ̀nàbìkì ẹ̀gúnjẹ nínú ìṣesí àwọn mọ̀nàbìkì wọ́n á kiri ẹmu sọ́ọ̀tù àwọn lẹ́mọ̀ bá wájú lẹ́ẹ̀fì rí ẹlòmíì báyìí tí ẹ bá lọ bá lọ́fíìsì kan yóò tọ̀ nàìjíríà ti yóò sì bàjẹ́ yìí ṣẹ́rá àwọn èèyàn wa kò sí kò yẹ kẹ́ ìsanwó kankan ọdún máa bá yín bá wọn sọ̀rọ̀ àbá wọn sọ̀rọ̀ pé èèyàn wa ní o ọmọ bá ń kọ́ lọ́wọ́ yín tó bá ti bọ́ọ̀tà kan yóò pè wọ́n ẹ gba nǹkan lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá jà pa ni. nígbà bá wá gba nǹkan lọ́wọ́ rẹ̀ ìwọ náà ti gbé ìdàgbà pa ẹ bá mi dúpọ́ lọ́wọ́ àyájú sọ́sọ́sọ́ tí ìbá ṣe tí wọ́n tí wọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ kọ́ bá jù báyìí ìdá ti gbà lọ́wọ́ rẹ̀ yẹn òun ni wọ́n lọ mú bá àwọn kan bẹ nínú àwọn oní uniform tó yẹ pé àwọn lọ́gá níbi bẹ̀rẹ̀ ń bẹ̀bẹ̀ nínú ṣe sọ àmì nìfàkìlì wà ákìlìsì mùsọ̀ wọ́n gbóná níbi kan jẹ ìrọ́ṣùwà owó ẹ̀yìn ìbọ̀nú ẹ̀gúnjẹ àwọn náà máa gbà wájú ń sọ̀rọ̀ ẹ lérò pé wọn ò tiẹ̀ lọ́wọ́ sí rárá ẹ rò pé wọn ò ń pẹ́ ọlọ́wọ́n ní ilé àníṣọ́lá wà àwọn àmì yìí ara wọn làbí ìsàmàkà ní ọlọ́run ló ní ẹni tó ń ṣe tọ́lọ́n fi zọ́ọ̀hì lójú àwọn ẹ̀ ṣùgbọ́n sílẹ̀ bá pa sófo kíyàn wá máa tàbá dára ó ṣe pé èèyàn lè yóò máa gbáwájú fìlìsì níbi ẹ̀ṣẹ̀ wàlúùdùwáàn níbi jíjókòó lé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ sí ṣàbòsí fọ́mọ làkejì wà ákìlì sẹ́fì níbi ká máa lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín láti jẹ owó àwọn ènìyàn lọ́nà ìtọ́ ákìlù àmúwálì náà sì bìlbáàpín òun ń pè ní asahi wà rọ́ṣùwá nìlú kéèyàn máa lo ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yín láti jọwọ́ àwọn ènìyàn mọ́lẹ̀ lọ́nà ìtọ́ nínú ń pè ní asahi nínú rẹ̀ sí ní àrọ́ṣùwá kéèyàn máa gbowó òun ẹ̀yìn ọlọ́run ní ìṣe sí yìí làbí sàmà kánú àmàlò àti tí wọ́n ń ṣe yẹn ó burú dayọ̀ áyà yìí ó jẹ́ ọ̀kan láwọn àyà tí àwọn àfáà ti mú jáde alamọ́tún nifaq lẹ́sùn mọ̀ pé alamọ́tún nifaq àbí ayatun nifaq àmì mùnáfíkì ojú mẹ́ta lọ nínú àwọn ayàtọ̀ tún fi kún òní ayà fi àkàyí afọ́ alhafiz ibn kathir alayhi rahmatullah wọn wàtàrọ̀ kathiran minhum yusari'una fil ithmi wal udwan wa aklihim yubadiruna ila dhalik àwọn mùnáfíkí wọ̀nyí ẹ́ẹ̀rì wọn tí wọ́n mọ̀ lékè ń tẹ́ lérò nípa wọn àwọn lẹ́bà níwájú min ta'ati al-ma'asi wal-maharim wal-i'tida àwọn lẹ́mọ̀ rí lókè lókè gbogbo àyè pátá ẹbà wọn bẹ̀ bákan náà gbogbo àwọn ààyè tí wọ́n sọ ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀dẹ̀ tọ́ àwọn gan ni wọ́n fún sọ̀kàn lábẹ́lẹ̀ wọ̀rẹ̀ ìtìdá alẹ́nẹ́ẹ̀sì bákanáà kí a jókòó lérí ẹ̀tọ́ ẹlẹ́tọ́ káfọwọ́ lágbọ́mọ́lá kejì lójú àwọn lẹ́bàmbẹ̀ wọ akílẹ̀ im amwalahum bilbatil bẹ̀rẹ̀ bá wọn dá nǹkan papọ̀ yóò gbà ọ ó sì tún máa ṣàdúrà ń tọ́ fẹ́ rà lọ́wọ́ rẹ̀ five thousand one hundred bó ṣe lọ lọ́ọ̀kan fún aláàjì ẹ̀rọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ayé lè ta rẹ̀ pa kí lè fẹ́ rà nǹkan báyìí ìṣàjò ẹ̀jẹ̀ àwọn kọ́sọ́mọ̀ ọ̀nà ẹ̀fọ́ aláàjì mi níra rẹ̀ lọ́wọ́ màlúù ìrọ̀mọ́ aláàjì jọ̀wọ́ ọmọ ọmọ bàjẹ́ plastic ẹ̀ lọ́wọ́ pípa ni ẹ̀lápàlẹ́ ẹ̀jẹ̀ má bìnrin ra lọ gbé ṣá tí mo fi ń jókòó yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ẹlọgbé jáde ní ọ́fíìsì ẹgbẹ́ fún wa ẹnu kí inú rẹ̀ nù àpọ̀lẹ́ ìmọ̀ pọ̀ nígbà àwọn kọ́sọ́mọ̀ wa lọ́tọ̀ ẹ̀mí gẹ́gẹ́ ni màá dára jùlọ kí lẹ́lẹ́ ẹ̀fẹ́ náà nǹkan báyìí ah, sẹ́yìn gẹ́gẹ́ lẹ́ẹ̀fẹ́ lò wá torí pé oríṣiríṣi rẹ̀ ọ̀gá la fẹ́ lò ẹ̀jẹ̀ bá mú ìdíyà bàrúfù lọ́lọ́gbẹ́jáde o sọ́ọ̀mọ̀ pé òun nílé yẹ̀ wò gan pẹ̀lú àpọ̀lẹ́ òun 5000 ni wọ́n ń gbàgbó ẹ̀jẹ̀ mọ́sọ̀gbọ́n ní ìtàn ọ̀sẹ̀ ẹni tẹ́ta sọ ẹni tẹ́ta sọ ààrin kankan lórí ẹ̀ fúta fifteen thousand bẹ́ẹ̀ múra ṣùgbọ́n tọ̀ kásálẹ́tẹ̀ tọ́ mọ̀ pé ìwọ náà sì mọ̀ pé kò tó bẹ́ẹ̀ sọ́ọ̀lẹ̀ náà mọ́ àpálẹ̀ ìpọ̀ ẹ̀yẹ bá wọn pàkẹ́ ẹ̀rọ pàkẹ́ ẹ̀dùfọ́ làájì mìíràn àti ẹ̀dùfọ́ ní mìíràn àti bẹ́ẹ̀ adìgbẹ́ wọ́ta ọba àdúgbò ọta وعقلهم أموال الناس بالباطل نسأل الله سلامة والعافية قلوا قل شاء الله ọmọ ìyá kan lọ́dún kan fẹ́ kún ilé àwọn tí ma ń ní àwọn ọ̀rẹ́ ẹ̀hún ló wà náà wo wọn ẹ̀ẹ́sì kú

ó sì bá sọ ọjọ sọ̀rọ̀ ó jẹ kó tó dáa iye báyìí ni o ẹni ẹsẹ kò fún àkọ́kọ́ náà ìjọba lòun ó wà kò wà orí bí ọ̀sẹ̀ méjì kò wà nígbà tó wá dé tó kù nǹkan yẹn tó kù dáadáa tó kù tán gbà tó di ijọ́ kẹta àwọn ọmọ kan ń léra wọn kiri wọn bá da omi sí ẹ̀gbẹ́ ìgbẹ̀nà ọ̀dà bá sàn àbọ̀lẹ̀ ah, ah. ẹni wọn bèrè pé ah, wọ́n bá ránṣẹ́ ní ẹgbẹ́ bó ló ti jẹ́ ó ní kún lé níjẹta yóò oṣù kan tó gan mọ́ tó dáa ní tó lẹ́yìn oṣù kan ẹni ẹ bu omi ó dà sí gbogbo ẹ̀bá tó sàn wà lẹ́wọ̀ oṣù kan ti pé òun ló tún dẹ̀ ń ìtọ́ àbẹ̀ ni pé owó padà rí ọ̀dà gidi yẹn èyí tó ń padà ara yẹn kò gidi tó èyí táwọn ọdún ẹgbẹ́ ẹgbẹ́ tó wò gidi lẹ́gba ẹ̀kọ́lọ́nkọ́ tó bá wà tẹ̀bá mú wákà tó gbé ọwọ́ kan lè wé tẹ̀bá ní sẹ́ńjì díẹ̀ lọ́wọ́ ẹ̀tún mú wá kátàbá ń gbé àkọlóní àbúwá lẹ́nu náà sọ̀rọ̀ ìgbà tó lè wallahi arziki ọ̀dọ̀ ọlọ́run ló wà yarzuqu man yasha' gẹ́gẹ́rẹ́ síta kọjọ̀dìgbà tí èèyàn lú jìbìtì kọjọ̀dìgbà tí èèyàn fi àbòsí albarka lórí arziki ọ̀dọ̀ ọlọ́run ló wà nínú ṣe sí àwọn mùnáfíkì ni wípé aklu amwalin nas bil batil wọ́n máa jẹ ló burú jáì ní tí wọ́n ń ṣe yẹn آية تتلي الله بني لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم الصحيح لبيس ما كانوا يصنعون الله وان tọ́ka sí níbí pé táwọn èèyàn bá tẹ̀ wá ń ṣe tí ò dáa ẹ̀yin tẹ́ ẹ mọ̀ kó dáa ẹ má dákẹ́ o tẹ́ bá nítorí pé ní tí máa ń jẹ́ kí aburú ṣòro ṣe ó ní tí agbègbè yẹn tí wọ́n bá lé ojú tí wọ́n bá tí wọ́n bá fàyè gba àìdá tá bá ń sọ̀rọ̀ àtàkì àìdá àìdá ẹni tó bẹ́ fẹ́ àìdá gan náà òun náà mọ̀ sọ́n àti lápèjúwe ẹwà láwùjọ kan ẹ̀ ń sọ pé ọtí mú ọ̀dá àrọ́mù àrọ́mù kódà kẹ́ni tí mo ti wà ń bẹ̀ yóò máa yọ ọmọ ni kò ní fẹ́ mú ní gbàgbà ṣùgbọ́n àwọn èèyàn mú tí ẹ̀sìn mọ̀ pé ò dá ẹ̀dákẹ́ ẹ̀sọ̀rọ̀ àwọn èèyàn ṣe tí ò dá ẹ̀fọ́ lẹ́rán tó bá pẹ́ ẹ̀yìn tẹ́ dá tẹ wà láàrin wọn àìdá yẹn náà padà dídẹ́ iná wọn ṣe bẹ́ẹ̀ bá ṣe ẹ̀mí rí ikú tí ò dá ọlọ́run ni láúlá yanhahum rabbaniyun láúlá níbi bìmánà hálà ìbá dáa púpọ̀ láúlá bìmánà láólá níbi àmì túmọ̀ rẹ̀ wípé tó bá ṣe pé hálà ìbádá púpọ̀ tó bá ṣe pé yanhahum rabbaniyun àwọn àfẹ́ ẹni ọlọ́run tó ń bẹ láàrin wọn wal àti àwọn olùmọ̀ ìbádá táwọn yẹn bá lè máa kọ̀ fún wọn an qawlihim gbogbo pàtàwọn èèyàn bá ń sọ̀rọ̀ àìdá lẹ́nu ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹ máa kọ fún wọn àìsọ bẹ́ẹ̀ wà á kiri imu sọ́hẹ̀t ẹ má kún àwọn èèyàn lọ́wọ́ lórí gbígba bribe tó bá yẹ pé tẹ́ ẹ jẹ́ onímọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfẹ́ ẹni ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùmọ̀ tí ẹ bá dákẹ́ tó bá yẹ pé sọ fún wọn ni ìbámu dáa púpọ̀ ṣùgbọ́n ẹ̀yin náà dákẹ́ ọlọ́run ní tíbi lọ́lọ́run wá dé èyí tẹ́ rí abúrú dáwọn èèyàn ń ṣe tẹ̀fọ́ lẹ́rán ẹjọ́ ìyá rẹ̀ náà ọ̀gá ló jẹ́ lẹ́nu iṣẹ́ wọ́n ń gba bíráìbù báyìí ìwọ ọ̀bá wọn pín ṣùgbọ́n ọ̀fọ́wọ́ lẹ́rán níta fi lẹ́tọ̀ ọ̀gá tẹ́fẹ̀ gbèdé yìí pé kò bá wa jẹ́ oṣù mọ́kò fi wà lọ́wọ́ kì í ṣe ìròyìn tó dáa kì í ṣe ìròyìn tó dáa kì í ṣe ìròyìn tó dáa ó jù wọn lọ́wọ́ lórí àìdáhùn tọba tí wọ́n fẹ́ ṣe mú ní jẹ́ kó mọ̀ ṣùgbọ́n òwúwà tó bá ti gbọ́ sí o gbúdọ̀ takò wọn pé bẹ́ẹ̀ ṣe dá ṣùgbọ́n wọ́n ń ṣe báyìí ọ̀gá akútùmọ̀fẹ́ ẹ̀ ní bá wa pínlẹ̀ ìgbára jẹ́ wọ́n lọ máa ṣe lẹ́yìn kọ̀ mọ́mọ́ ṣùgbọ́n tó bá ti mọ̀ sí sọ fún ọpẹ́ bẹ́ẹ̀ ṣe dá nítorí pé tó bá dákẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n sì jẹ́ kó mọ̀ páwọn ń ṣe tó sì sọ fún ọ pé kò dáa títí ní ọlọ́run bá dé ìwọ náà fara gbáǹdà ọlọ́run sọ pé labi samakanu yasma'u ọlọ́run ọba ní tẹ́yìn àfáà yìí náà ṣe ó burú jáìrò àfáà alhafi ibn kathir wọn yàní hálà kánà yẹn ha umarọ̀bà nìjúna wal ahbar an ta'ati dalik èé ṣe táwọn tọ́jú onímọ̀ rọ̀bánijún àwọn tó ju al-ahbar lọ rọ̀bánijún àwọn làwọn tó pé wọ́n nímọ̀ ìmọ̀ wọ́n sì kẹnú wọ́n sì ń lo ìmọ̀ yẹn wọ́n nímọ̀ wọ́n kọ́ èèyàn nímọ̀ àwọn náà ń lo ìmọ̀ yẹn wọ́n sì nímọ̀ nípa siyasatun nas torí pé ta bá ní alimọ̀rọ̀ bá nílẹ̀ nìkan àwọn alimọ̀rọ̀ bá ní wọ́n máa ń wà influential wọ́n influence àwọn èèyàn positively láwùjọ tó ń bá wà kó lóòjú ní mímọ̀ àwọn akáwọ́ gbéra ìlú mímọ̀ ara mi nìmọ̀ níwà ó sínú àwọn olàmọ́rọ̀ bá ní olàmọ́rọ̀ bá ní yóò tán bára àwọn olóṣèlú tán ṣe tí ọ̀dà wọn pè wọn kó sọ fún bẹ́ẹ̀ ṣe yóò dáa bọ́bá rí ọba níṣe tí ò dáa wọ́n pàkíyèsí ní tẹ́ ìṣe tó dáa ìtọ́lọ̀ wọ́n èyí kan ìjókòó lójú kan kan dákẹ́ ọmọlẹ́gbẹ̀lẹ́ máa hóró bá ní ìyí tí wọ́n máa wọ́n sọ fáyé wọ́n ó rí àwọn èèyàn lórí dáadáa pé báwo la ṣe fẹ́ tún àwọn èèyàn ṣe kì í ṣe tàlímù nìkan àtẹ́rìbíyà tó wà humul ulama rabbani wọ́n èyí sì ń retí ẹ̀yìn lọ́dọ̀ ẹ̀dẹ̀kẹ́dẹ̀ wọ́n èyí sì ń wọ̀ bí a iyì àbí káwọn èèyàn pa wọn lé wọ́n èyí wọ̀ bí a. al-ulama rabbaniyun àwọn yàtọ̀ sí al-ahbar al-ahbar al-ulama faqat onímọ̀ làwọn ṣùgbọ́n àwọn rabbaniyun àwọn onímọ̀ ni wọ́n wọ́n sì jẹ́ àwọn tí wọ́n ń re àwọn èèyàn pẹ̀lú ìmà ọmọrọ̀bàníyàn ọlọ́run ní tírú àwọn wọ̀nyí tí wọ́n bá lè máa ṣe àwọn nǹkan wọ̀nyí ní làbísà máa kánú yẹ̀sùn àfọwà ibn Kathir wọ́n ni wà rọ̀bàníyàn minhum wa hum al-ulama wọ́n lọ́wọ́ náà ni ìkápá lórí dídarí àwọn èèyàn tọ́bálẹ̀ èèyàn ní kápá lórí dídarí èèyàn kò jẹ́ dandan báyẹ̀ èèyàn jẹ́ bí political figure ó lè má jẹ́ bẹ́ẹ̀ ẹlòmí èyí ṣe political figure ṣùgbọ́n ní community oníkápá lórí àwọn èèyàn tí nǹkan bá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ wọ́n gbèdéwájú ẹ̀ ṣùgbọ́n nítorí owó tán gbé fún nítorí àǹfààní tó fẹ́ nínú politics oníṣòdodo àwọn al-ulama ar-rabbaniyun àwọn làwọn àfá àtúntò pé arbabul wilayat ala an-nas bí nǹkan bá lọ tó bá bọ̀ stakeholder ti àwọn náà wọn láàrin àfá ìlọlọ́run yóò kán sọ tọ́lọ̀run kódà kó tó pé tọ́lọ̀run yẹ kò bá àwọn tán gbé wá láàmú ẹ̀sọ̀ fún àwọn ẹ̀mí al-ulama ar-rabbaniyun àfáà Ibn Kathir wọn wal ahbar humul ulama'u faqat al ahbar humul ulama'u faqat wọn làwọn ahbar àwọn làwọn tó onímọ̀ làwọn wọn mímọ̀ pàápàá jùlọ nínú àwọn Yahudi wọn mọ̀ ń pa àwọn àfáà wọn ní al ahbar ọlọ́run nípa àwọn méjèèjì yìí ọ̀bàníyún wal ahbar tí wọ́n bá fọwọ́ lẹ́rán tí wọ́n mọ̀ pa àwọn èèyàn láṣẹ dáadáa tí wọ́n sì máa kọwà bàjẹ́ fún wọn làbí ìsàmákàánú ẹ̀sìnà ò ní táwọn náà ń ṣe òbúrú jáì lórí irú ṣe síbẹ̀ ọlọ́ni wa qalat al-yahud yadullahi maglula gullat aydihim wa lu'inu bima qalu bal yadahu ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين آية إلي أدت له بعد جوكو تنبأ لالي لانفعني أتوانوري نيكمري ṣùgbọ́n lónìí pẹ̀lú ògbọ́ ọlọ́run a ṣe ìfára áyà yìí ọlọ́run ọba ní wọ̀kọ́ lẹ́tìlì yahudi nínú àwọn ọ̀rọ̀ burúkú táwọn yahudi tí wọ́n tó jáde lẹ́nu wọn sí sàkání ọlọ́run ọba tó ga jùlọ tó jẹ́ gbólóhùn àbùkù òun náà ni pé wọ́sùn lọ́ọ́ bilbukul wọ́n ròyìn ọlọ́run pé ahun lọ́lọ́run àwọn yahudi wọ́n ròyìn ọlọ́run pé faqir innallaha faqir wa nahnu aghniya wọ́n ní aláìní lọ́lọ́run lẹ́nu wọn lọ wọ́n láwọn lọ lọ́rọ̀ àwọn ní ṣe rí ọ̀rọ̀ yẹ a lérò wípé ayé ìjọ́un làwọn èèyàn lè sọ kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ ní alẹ́mọ́sọ pẹ̀lú ahán ṣùgbọ́n pẹ̀lú lisanul hal èèyàn sọ ò èèyàn sọ ṣó gbà wípé ọlọ́run ní rọ̀yàn lọ́rọ̀ àdígbìyànjú rẹ̀ gbogbo èèyàn kọ́ ló gbà bẹ́ẹ̀ ẹlẹ́mí gbà wípé ọlọ́run jókòó tẹ́tẹ́rẹ̀ ó ti sọ pé fàkíyù lọ́la ni ọgbà pé kò lè rọ̀yàn lọ́rọ̀ ọlọ́run ní fún yẹn ní nǹkan ajẹ́pọ̀ lòsì kò ní nǹkan sí lisanu hal nígbà míì èèyàn sì máa ń sọ bẹ́ẹ̀ kódà ìpìlẹ̀ nǹkan yẹn wò ní ìpìlẹ̀ sáyẹ̀nsì gbogbo ẹnikẹ́ni tó bá wọnú sáyẹ̀nsì tí ò bá ti lọ́lọ́run yóò sọnù torí pé kó o tó gbà pé ọlọ́run ni ànójì nínú sáyẹ́nsì wọ́n èṣe èṣe gbà bọ́lọ̀ ẹ bìlífù pé nǹkan báyìí báyìí lójú kí nǹkan báyìí ó rí báyìí nǹkan báyìí báyìí lójú kí ẹ wà á yọtọ̀ ọlọ́run yẹ kúrò ń bẹ̀ bìlìsánì làhálì ẹ̀yẹn náà ti sọ pé ọlọ́run ọba fàkín ni aláìní ni kò lè dá nǹkan ṣe ṣèdíyẹn tó fi jẹ́ wípé ẹ jẹ́ ká kíyèsí àwọn nǹkan tá a máa sọ àwọn nǹkan tá a máa rò sí sàkání Allah subhanahu wa ta'ala innal abda la yatakallam bil kalima la yulqi biha balan la yulqi laha balan wa yahwi biha nar jahannam aw kama qala rasul inshallah muhammad sallallahu alaihi wasallam ó ní ọmọ nìyàn gbà mí yóò sọ mí jáde lẹ́nu ò ní pìkítà ò ní ná ní ọ̀rọ̀ yẹn ò ní kàákún ọlọ́wọ́ sì káwọn mẹ́lẹ́ka ọkọ̀ ọ̀rọ̀ yẹn sílẹ̀ kan iná sábẹ́ lámọ́ní ọmọ lámọ́ní yóò wọ iná nítorí ọ̀rọ̀ tó sọ yìí lórí àkẹ́rẹ́ tí ìdíyàn tó jẹ́ pé ẹjẹ́ ká máa kíyèsí yìí tó ń já ẹlẹ́nu wa làwọn àfáà fi jẹ́ kó yé wa wípé al-ilmu bi al-asma'i wa sifat asma'i Allahi wa sifati wajibun ala kulli àti ẹ̀ká nímọ̀ nípa àwọn òyìn ọlọ́run àwọn ó rẹ̀ ká má bàa wá pè lórúkọ tí èsì tiẹ̀ ká má bàa wá fi ìròyìn tí èsè tọ́ ọlọ́run ká má fi ròyìn ọlọ́run nítorí pé nínú tó bí ọlọ́run ọba nínú púpọ̀ kò ní kéèyàn máa fi ròyìn tí èsè tẹ̀ kéèyàn máa fi ròyìn àbí ìròyìn tọ́lọ́run pè mọ́ rẹ̀ kéèyàn ṣe ná fún yẹn kéèyàn ní kì ṣe fọlọ́run ó bí ọlọ́run nínú púpọ̀ tẹ́ pé kùránì fi ń sọ̀kalẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì tá à ń sọ sísàkà ní ọlọ́run ayé ó ti sọ̀kalẹ̀ láti dá wa lákẹ́kọ̀ọ́ mọ́sọ̀ bẹ́ẹ̀ àwọn Yahudi ọlọ́run wà kọ́ lẹ́tìlú Yahudi ọlọ́run láwọn ìyàwó tó sọ wípé yàdò lọ́ọ̀hí mọ́kùlùkùlà wípé ọwọ́ ọlọ́run ọba ó wo báyìí sẹ́mọ̀ tọwọ́ bá wo pọ̀ báyìí ìtumọ̀ ẹ̀ ni wípé nǹkan kan dáadáa kan kò lè jáde mbẹ̀ ẹni tí èyàn ó rí nǹkan lọ́wọ́ rẹ̀ yóò ṣe báyìí abẹ́kù ṣùgbọ́n ó jì báyìí pé ọlọ́run máa jì ọwọ́ rẹ̀ ni yàjò lọ́hí mọ̀kú bí wọ́n ti sọ̀rọ̀ yìí ọlọ́mọba sùhánà owó tààlà lójú ẹsẹ̀ ọlọ́ni gúnlẹ̀ kò dó lórí yẹn wà ló inú bí máa kọ́ ẹ̀ ọlọ́run ò tí fèsì ọlọ́run kọ́kọ́ sẹ́bìlé wọn ló ń jẹ́ pé àwọn aliyahud ẹni làánà ni wọ́n ẹni ìgbéjìnà síkẹ̀ ọlọ́run ni wọ́n ẹni ìbínú ọlọ́run ni wọ́n sẹ́rí gbogbo wàhálà tí wọ́n bá ń dálẹ̀ láyé ẹmọ́jọjọ wá lójú kí lẹ fẹ́ rí lára ẹni èpè dáadáa wulẹ̀ ń retí lára àwọn Yahudi lóòrùn jẹ́ pé gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ láyé náà ọ̀dọ̀ wọn náà lẹ́mọ̀ sàfihàn ẹ̀ sí gbogbo èèyàn mọ̀ bí wọ́n ṣe pè ẹ̀wọ̀ bẹ́ẹ̀ mi ṣe ń sọnù ní philistine gbogbo ayé mọ̀ ṣe pè fún wa ẹ̀wọ̀ wàhálà tí ń ṣẹlẹ̀ láyé ẹ̀wọ̀ atẹ́gùn ìtútù fẹ́ wá sí Nàìjíríà ẹ̀ kò wọn o kò sẹ́yìn wọn gbogbo bá jẹ́ ń sọ wípé eh, nàìjíríà ò sí bá nàìjíríà ò sí bá nàìjíríà ò sí bá àìmọ̀kan ló pọ̀ àwọn orílẹ̀-èdè tẹ́ ń sọ yìí ó ní iye tí nàìjíríà ń san fún wọn every month fún security njí wọ́n ṣe láti gbọ́dọ̀ mẹ́ta fún wọn lẹ́yìn tó pé owó tó ẹgbẹ́ tó bá wà ní nàìjíríà gan ó tó sanwó àwọn lecturers ó tó sanwó àwọn olùkọ́ ó tó sanwó ẹni gbọ́kan sọ ẹ̀dá ẹ wà béèrè pé owó kí nìyẹn rárá

ọwọ́ wọn dáadáa kankan ò sì ní dájú bẹ́ẹ̀ ọlọ́run bó wọn ṣe pé ẹ̀yin sọ pé technology technology technology technology ẹ̀yin kà sí dáadáa wallahi ẹ̀kọ́ sí dára ọ̀sán bẹ́ẹ̀ wallahi ọkọ̀ sí mo bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ kà ṣé torí dáadáa náà fi ṣe rárá o fi ṣe torí dáadáa à technology ní fóònù abẹ́ẹ̀kọ́ aburú lòjú dáadáa bẹ̀ ó ti dáadáa bẹ̀ lọ ẹ̀jẹ̀ mú àpèjúwe kékeré kan wá táàfù kí ìsára eléyìí lè má fẹ́ tẹ́yìn obìnrin ó lè má tẹ́yìn lọ mo ń sàwádà kan mo ní àwọn ọmọ tá à ń bí lásìkò tá a wà yìí mo ní àwọn ọmọ ajífowó nòdì sẹ́ẹ̀mọ̀ tí mo rọ owó báyìí sẹ́ẹ̀mọ̀ tí mo rọ làwọn ọmọ dáhùn ẹnìkan ní kí ni túmọ̀ rẹ̀ ah, pampasi diapa bẹ́ẹ̀ bá ti fi pílẹ̀tì ẹ̀sọ̀ ẹ̀sọ̀ ẹnìkọ̀ọ̀kan wá àwọn ọmọ tí ń jẹ́ diapa abẹ́kọ̀ àmọ́ tí ń jẹ́ diapa tó bá ti lónà pín tó bá ti dọ̀tí wọ́n fọ́ wọ́n sá wọ́n tún lò fọ́mọ́ àwọn ìyá wa lásìkò yẹn wọn ò ẹ́bà complain ara ẹlòmí ò ní kíní yọ ọmọ ọrùn sóhùn nígbà àwọn ìyá wa kòrún nínú tí yóò tó wá kíyèsí àsìkò àwọn ìyá wa yẹn kò sí washing machine o ó níbi tí mò ń lọ mí ilé ẹ lóbi ápá bẹ̀tí mo kàn fẹ́ káwọn àwọn realities kankan máa ronú sí torí pé tá bá ti fẹ́ lu ọpọlọ wa yẹn wọn lè já ronú dáadáa ẹ̀yin complain wípé àti máa fọ́ àti máa fọ́ agreed bẹ̀t àwọn ìyàwó ní washing machine ẹ̀yin ní washing machine bẹ́ẹ̀ bá dàtí ní washing machine kò ní ìdíkẹ́ ìgbó bẹ̀ kẹ́ẹ̀kà lọ́mú kó bẹ̀ bẹ̀t àwọn ìyàwó ayẹ kò sí washing machine omi ò wọnú rúùmù wọn máa lọ pọnmi lódò èmi sì lè rántí nínú ìlú tá a wà yìí nígbà tá a wà kéékèèké jù báyìí ibi tá a ti lọ máa pọ omi wọ́n ń tó ní ìkẹrẹ̀ nítorí wàá mọ ìkẹrẹ kò sí kànga kò sí kànga kò sọmi ìkẹrẹ yẹn bó mo ti fẹ́ jù rẹ̀ ta ló mọ olúwátì àbọ̀nàbẹ̀ náà kọ́ ni sòtẹ́ ọba ti kọjá bó mo ti fẹ́ jù rẹ̀ ẹ́ ọ̀sílẹ̀ ẹ̀hẹ́n ẹ wo ìjẹ́mẹ́tí ọ̀sílẹ̀ tí odò lẹ̀ ní táàmọ̀ fi nǹkan rẹ báyìí ni o pẹ̀lú báwà tó ṣe kéré yìí o nígbà náà o àwọn ìtawà bá ní tàbá wá fẹ́ lọ ń gbà ní tí àwọn ìyàwó ọba táwọn náà bá fẹ́ wá pàmì wọn ò tí ì ní dé o tàbá ti ju igbá sórí omi yẹn báyìí ẹni kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ pọ́n ìtumọ̀ ẹni pé àwọn ìyàwó déjì wọ́n ń bọ̀ ẹ̀dọ̀ tí wọ́n fi pọ́n bá pọ́n tán lẹ́sìn tó wà pọ̀ tí yẹn tí àwọn ìyá yẹn sì tó ń fọ màbẹ́ pẹ̀lú scarcity omi o lẹ́nu kò sí scarcity omi kò sómi àfa àgbẹ̀bọ o wọ́n fa omi wọnú lé ẹlẹ́ẹ̀kejì àwọn ìyá wa gbogbo ìkánná wọn ó ti fẹ́ bó níbi aṣọ fífọ̀ ẹ̀yìn ní washing machine láti lè máa mẹ́rin wá fẹ́ táìmù tó ẹ̀káwọn obìnrin tó fi ṣe nǹkan ní wọ́n mọ̀ no no no no ẹ̀kà dá sínú wọ́n sí máa sínú ní ìtún bẹ oní ọ̀fọ́ oní ọ̀fọ́ tẹ sí oní òtún gbẹ́ kàn lọ mú òsàn ní òta kó ká lójú àpá ìyàwó tèmi náà ń lo pọ̀sẹ̀ rà kankan láàrin ní two thousand naira gbogbo ṣùgbọ́n àrẹ̀ ilé ìlà gàrí tó yọ lọ àwà láàrin owó lọ́wọ́ wọ́n fẹ́ ṣe bí sẹ́mi ilẹ̀ mọ́tálásí mo ní six lọ́wọ́ mo fẹ́ fi 2000 lẹ́mú náà máa mara bí apá ah, ní ilé ìfúnlẹ̀ máa ṣe fún ẹ́ olówó polówó níta làbọ̀ra wa lọ ẹ mọ́ sí mi gbọ́ o yìí ẹ mọ́ lo tí tinú lé bá fi tán wọ́n tó rà mí tó fi bẹ́ẹ̀ mo kàn fẹ́ ká máa ronú pé tẹkinọ́lọ́jì táwọn rò pé wọ́n ń jẹ́ kí nǹkan rọrùn fún wa náà ó tún níbi tá ti ń di lẹ́gbẹ̀ẹ́ bòmíì ó ní ìtọ́fẹ́ fi ṣe economically they are exploiting us ẹ̀mọ́jọ ó yà yín lẹ́nu àwọn findings kan tó jáde wípé àwọn gbogbo àwọn ọmọ tí wọ́n lo jápa ni wọ́n fi ń padà ní kánsà kan lójú ara ẹ̀lọ́kọ́lẹ̀ o tí mo sọ ẹ̀lọ́kọ́lẹ̀ kọ́lọ̀kọ́sà wà ẹ̀lọ́kọ́lẹ̀ lẹ́pàdà gbọ́ wípé there are some chemical kan tó wà ní jápa ó padà affect the ṣáàsì padà gbé jáde èyí tí wọ́n ṣe sí wa lára olókùsọ wa ó ń bẹ lára wa dìtì gbogbo àwọn èyí tá a fara yín sẹ́yìn ẹ̀yìn wù iṣẹ́ ìdájẹ́ àwọn ìyá wa ẹ̀ṣẹ́ lọ́n ní táwọn ìyá wa jẹ sẹ́yìn jẹ gbogbo táyìn fi ń rò wípé oore ni oore ni technology ni ó ń pa wá náà ni technology advancement in technology leads to destruction. Àṣìrẹ̀ náà. Àyá tí ń tọ́jú ọmọ rẹ̀ níbi kọ́ padà fọ́ ojú ọmọ yẹn ló padà kírì jẹ́lẹ̀ mọ̀ wípé ọmọ 15 years 20 years ó ti ní diabetes nation confirmed 20 years tó wà diabetes kí ló fà gbogbo àwọn àìsàn yìí sáà ń gbọ́ lára àwọn bàbá wa ni àgbọ̀ ṣùgbọ́n gbogbo technology kìíní kan kò ní nídìí kẹṣù wàhálà kankan mọ́ wọ́n ti parí ẹ̀ wọ́n ti pàṣẹ wọ́n ti ṣe everything wọ́n ti sílẹ̀ wọ́n ti everything kìíní kan ẹ̀ sẹ́kọ̀ọ́ mẹ́sì ọ̀dà. nígbà tí mo tún gbọ́ pé tíyẹn bá tún wọ tọ́lẹ̀tì ní àti tẹ̀sẹ̀ tún fọwọ́ tábà ò níbẹ̀ ọwọ́ kan kàn jáde nínú closet yóò tún bọ́ ìwé òkè. ń bọ̀ báyà gan la àní lè kí ìrùn mọ́gbé kíní kan ní ọmọ gbé wa táàbù máa fi hàn. inna lillahi wa inna ilayhi kò sí oore kankan tí ó tara àwọn Yahudi jáde bullet ẹ̀jẹ̀ wọ̀ ló inú ìjọba kan lọ́pọ̀ pé gbogbo ẹ̀rin tẹ́ẹ̀ bá ń fara yìí ṣáàṣì yẹn náà àwọn technology sciences yẹn ẹ má gbẹdọ̀ ọlọ́run lẹ́wọ̀ iqra bismi rabbik ismi rabbikum taqra'un orúkọ ọlọ́run tẹ́ẹ̀ máa ka gbogbo ẹ̀ka yìí oníkẹ́ẹ̀fì máa wọ́n àìjẹ́bẹ̀ ẹ̀ sọnù wọ́láì ẹ̀sọ̀ ni torí pé ẹni tọ́lọ̀ ti bínú sí àwọn tọ́lọ̀ ti làánà tí dáadáa kan bá ń jáde ẹ má fìgbò ẹ má gbàgbó dáadáa ẹ pẹ̀lú taratara o ẹ wà àlàhádà gbogbo ọba ti ẹ̀yọ ẹ wo fóònù ẹ wo fóònù ẹ wo àwọn ẹlẹ́à lórí TikTok ìkànsọ̀ rẹ̀ ẹdí mẹ́ta ẹ̀kútọ̀ ẹ̀yin obìnrin olóṣù gbogbo àwọn ọkùnrin tẹ́ ní ẹlẹ́hàfá àwọn ọkùnrin ò dá ìfún nínú tó ń sọ ń sìn pé àwọn ọmọbìnrin gan kó tó rí pé wọ́n wọlé ọkọ ká mẹ́sì ọ̀pá wọn ti ralẹ̀ because àwọn ọkùnrin yẹn máa kó tí wọ́n bá yín tó bá fẹ́ tẹ́mìsì láàrin yọ sí kan yóò ti lọ sí àwọn kejì kó kọ́lé gan lábẹ́ ó mọ́ mọ́ kò sí tó burú bẹ́ẹ̀ àwọn afáàmú pátá wá ẹlẹ́hàá ló sọ ṣé gbogbo ń tẹ̀ ń wò náà nìyí nígbà tí ò sí yẹn ẹ̀ rí gbogbo yẹ̀wò ìtẹ́ ń wò náà nìyẹn ẹlẹ́mẹ́ ẹ̀tẹ̀ ìjáwò sọkúsọ tẹ́lẹ̀ yìí sọ ibi tó ti bẹ̀rẹ̀ náà nìyẹn in tójú bá ti ń wò gbogbo ìgbà tó yẹn ń gbọ́ yóò ní tàfẹ́ tí a bá ní ká sọ fún lọ́nà báyìí tẹ́ẹ̀ bá ní gbà á sì lu àwọn ẹlẹ́à náà àwọn ni wọ́n mọ̀ sọ tí báwọn tẹ́ mọ́ tí wọ́n ṣe tó bá ipá ẹnìkan tí ò múra dáadáa ló ń sọ̀rọ̀ yẹn àlejò pé aláìlẹ́sẹ̀ ẹlẹ́à gan ni ó mọ̀ sọ ẹmà wo ó rí pé tí ò dá lọmọ rẹ̀ ń wò lórí fóònù báyìí ó nílè gba fóònù yẹn lọ́wọ́ ẹ̀ ó ní because ó fi ń ṣàṣàmẹ́ntì ní school ọmọ mi ò parọ́ mọ́ pé mo fi ń ṣe mo fi ń ṣe Quran à ń ṣe kìnnì kan fẹ́ gba ìjáza láti Egypt tọ́ba ti kó lẹ́gbẹ̀rẹ̀ tó báyìí nǹkan mélòó fóònù ẹ̀sìn lórí jẹ́ lóòótọ́ àárí àwọn àǹfààní ń bẹ ṣùgbọ́n burú tí nǹkan ẹmọ ń kó lọ́wọ́ ó pọ̀ jù àwọn àǹfààní rẹ̀ lórí jẹ́ pé agbúdọ̀ wọ alhaza a kì í síra wa dáadáa èyí tá ń sọ ní ìdìbò afi ń ṣe wá sí nísìn gbogbo èèyàn ní ń gbọ́ ó ẹni tá kó gbọ́ ó inú tó ń bíbí sínú ẹ̀ lé mi bí ká gé ọ̀rọ̀ àfáà kan kan ti fojú sómi jẹ ọ̀rọ̀ táà fáà mi sọ níjókòó mi tó ṣe pé ìjókòó yẹn ló bí ọ̀rọ̀ yẹn tó fi sọ̀rọ̀ àwọn ọ́díẹ̀nsì yẹn náà lè gbọ́ tí ń sọ yé yóò gbé fún public consumption ròdúdú ọbẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ ní tàfà yìí sọ ọ̀pọ̀ ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ àwọn abu tọ́lọ́run nìkan ni èlà burú yíyan tó yẹ mọ́ fi tọ́lọ́run fi secondary objective rárá àkọ́kọ́ ni láti kọ́dí mo bẹ́ẹ̀ ní lọ́wọ́ ẹ̀mọ́ ìdí sáyẹ̀nsì ọba ti wá jẹ́ and technology àwọn tó ń gbé kalẹ̀ wọn ò gbé kalẹ̀ nítorí tọ́lọ́run wọn ò sì gbé kalẹ̀ nítorí kẹlẹ̀ rẹ̀sìn ọlọ́run kẹlẹ̀ rálìtì àwọn òbí fún àìjà dúníyà dúníyà ẹ̀rọ ògùn kú ẹ̀ṣẹ̀ sáyẹ́nsì òsìdénú sàárè tẹkinọ́lọ́jì òsìdójọ́gbòdì alkiyama so yí táwà mú wọnú sàárè wa táàmùdójọ́gbòdì alkiyama ẹmọ́dé mọ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ibi táà ti yà sí bíi òun náà ni pé ọlọ́run gbé àwọn ìyàwó jí ó gbé wọn sí pé dáadáa kan ò ní dá ìlara yàdùn lọ ìmọ̀gbọ̀lọ̀ gúnlẹ̀ ẹ̀dí wọ̀lọ́ ìmọ̀gbọ̀lọ̀ ẹni bí ni wọ́n ẹni tọ́lọ̀ fi gbéṣẹ́ pẹ̀ bí dáadáa kan bá ń jáde dáadáa yẹn yóò tún ní aburú tó pọ̀ yóò ní nínú jẹ́ ká lè wípé yìí náà ká tún lórí àwọn aburú wo ló wà ń bẹ̀ àti dáadé tó bẹ̀ sọ́gbọ̀ èèyàn ní lè dá aburú yẹn mà àwọn tó bá nímọ̀ nípa ṣèdí yẹn wọ́n ti ròyìn ọlọ́run pẹ̀lú pé wọ́n ṣe wá fún ọlọ́run pẹ̀lú albukul pé yádò lọ́hì mọ̀gbìlúlà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọwọ́ rẹ̀ ó wo báyìí kinayatan anil bukul pé ahun ni ọlọ́run sókè tó kúrò lórí eléyìí àwọn àfáàdé kò yẹ wa wípé nínú ìròyìn tí Allah subhanahu wa ta'ala asífàtú nínú sèfáàtì mọ̀nfíyà nínú àwọn ìròyìn tí ọlọ́run ọba tó jẹ́ ká mọ̀ pé kì í ṣe ìròyìn tòun ẹ gbọ́dọ̀ fi ìròyìn ọlọ́run òní àlùbọ́kọ̀ ahun wọ́n ń pè ọ́ láhun ọ̀sọ̀ pé yẹn wọ́n pè mí bẹ́ẹ̀ mo mójútó owó mi ni uh-uh, kì í sọ̀rọ̀ ìdàdà eléyìí sọ pé ah, ah, ahun ìyàwó rẹ̀ kan sọ pé ahun yọ àwọn ọmọ rẹ̀ kan sọ pé ah dàbí ah ah inú rẹ̀ tó ń dò ìròyìn burúkú ni ahun kódà lọ́dọ̀ àwọn àfà wọ́n ní tí ẹnìkan tó bá fẹ́ fẹ́ ma lọ́dọ̀ rẹ̀ nínú ìmọ̀ ó pé nínú gbá ó pé ṣùgbọ́n ahun ni wọ́n fún lábọ̀ wọ́n ní ká mẹ́lẹ̀ kílẹ̀ kọ́ mọ́ fún lábọ̀ tó bá jẹ́ ahun lẹ́n tó ti pé yóò mọ̀ fi para rẹ̀ yóò sì tún fi bí pa ẹ̀yìn tẹ̀ náà àwọn ò jẹun látàárọ̀ dalẹ́ ò jẹun ẹ̀yin tẹ́ wá ń bẹ lábẹ́rẹ́ ẹbí mọ̀ ń pa wá àpótẹ́ ní ṣé mi náà jẹun ni àti wọ́lọ́mọ tó pọ̀ tí ò jẹun àwọn tó ń bẹ lábẹ́rẹ́ kí wọ́n jẹun albukul ìwà ahun anábì máa ń bẹ lọ́n wà tó dáa ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé kì í ṣe ìròyìn òun ó bí ọlọ́run nínú kan fi ahun kan fi ròyìn rẹ̀ bẹ́ẹ̀ náà ló fi yẹ tiwa náà tán bá ń fi ahun ròyìn yẹ náà tún lọ yẹrẹ sáhun ni mí lóòótọ́ tún ẹ̀dá sáhun ni mí ká má parọ́ ká má ahun o náà ní wípé ahun kò nígbàgbọ́ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní máa pèsè ó rò wípé bóun ṣe ń kìfì ẹ̀yẹ ní jí ó pọ̀ àwọn ìnáwó yóò bí o tó ń bá ti ná yóò máa dínkù kó ń sá máa kójọ kó máa kójọ kó máa kójọ ìdí ni ẹtí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbé wọn ṣépè pẹ̀lú ròyìn tájú ròyìn rẹ̀ nínú àyà yìí bákan náà ó rinlẹ̀ wípé lillahi sifatul yadi ìròyìn pé ọwọ́ pé ọlọ́run ní ọwọ́ ó ń bẹ fọ́lọ̀ ní ìròyìn ọlọ́ kí ìdíta fi sọ bẹ́ẹ̀ ó ní wípé tá a bá ti ẹ̀ wípé kìnnáyà ni yadula ìmọ̀gbólólá tá bá ní ọwọ́ ọlọ́run wo ìtumọ̀ ẹ̀ gangan ni wípé ahun lágbàlérò lápòjúwe ní ẹ̀bá ní àà lágbájá àà ah, òyàwó ṣe ń tọ́mìnì pé ó ń ṣe báyìí káàkiri kí lágbàlérò pẹ̀lú ẹ̀ náà ó jẹ́ kí ni ó jọ lọ́rọ̀ àwọn míì wá mú jáde níbi wípé ẹ má fi yádùn ọwọ́ ẹ má fi ròyìn ọlọ́run ọlọ́run kò lọ́wọ́ àdàpè ọ̀rọ̀ ni tí ẹ bá ní ọwọ́ ọlọ́run níbi ìtumọ̀ ẹ̀ ni wípé ọ̀rẹ́ rẹ̀ ẹ má fi ọwọ́ ròyìn rẹ̀ sọgbọ́n tí wọ́n bá ní láàmú ní yàwọ́ kì í ṣe pọ́wọ́ gan là ń tọ́ka sí ọ̀rẹ́ lágbàlérò tẹ̀ fọ́tọ̀ yẹn bá làákàyè mú àbẹ́ bá mú ṣùgbọ́n kò bá láàká ètò lálàáfíà tán bá lọ yàwọ́ ẹ̀pọ́nà méjì ló pèsè wọ́n lè ní ọjàwọ́ òtìjàwọ́ ẹgbẹ́ bábá lọ́pọ̀ ọjàwọ́ àà wọ́n wọ kó ń bẹ̀ sọ́wọ́n lára tán bá sì lè yẹn ya ọwọ́ báyìí èèyàn jẹ́ ọlọ́rẹ̀ ṣùgbọ́n tẹ bá lè yẹn ya ọwọ́ ní ti ọlọ́rẹ̀ náà ó ní ọwọ́ náà àbí òlọ́wọ́ náà ní ìròpé nǹkan ìpínlẹ̀ tí wọ́n wọ́n bá ah, láàmù ní ìyàwó ẹni gbé kọ̀kan lọ́wọ́ ní àyọ́ ah, ó ní ọwọ́ náà àkíkọ́ta ṣùgbọ́n ọwọ́ tàà sọ́bẹ̀ yìí ṣe ọwọ́ gẹ́gẹ́ lágbàlérò ìjọlọ rẹ̀ lágbàlérò ṣùgbọ́n pé ó jẹ́ ọlọ́rẹ̀ yẹn kò nọlifáì pé kò lọ́wọ́ àlàyé òní màá ṣe ìdíyàn tó jẹ́ pé tí a bá lè agree pé yàtọ̀ lọ́ ìmọ̀gbìlúlà tàbárí àdírí pé ó dá ẹjá àdírí pé kìnnáyà náà ni abẹ́ẹ̀kọ́ ẹjá àdírí pé kìnnáyà ni ṣùgbọ́n kìnnáyà náà lọ́dọ̀ àwọn àfó onímọ̀ bàlágà ìtìláàkùn láàbù òun ni ká lo gbólóhùn kan wà ìrọ́dá tù máàmìn áhà ṣùgbọ́n ìtumọ̀ míì òun la ìyẹn ò nọlifáì pé ìtumọ̀ ìpìlẹ̀ yẹn náà pé kò sí bẹ́ẹ̀ so ìyẹn túmọ̀ sí pé ta bá ní ká lo kọ́ ìdàbàlá gàgán ó ń túmọ̀ pé yádùn àkèkíyà ó wà fọlọ́ náà máa ìrọ́dá tó lè máa nà láàfin ọlọ́run ọba ni yádùn kàmọ́ relic bìjàlá yìí ṣùgbọ́n nínú àyà yìí sì yá àpò ọ̀rọ̀ yìí contextual meaning kì í ṣe pọ́wọ́ gangan gangan náà rí fáàsì yádùn lọ ìmọ̀gbìlúùlà ìkìnnáyà ni wípé annalọ abakil ẹgbà ṣùgbọ́n ó jẹ́ kìnnáyàwó kò jẹ́ kìnnáyàwó látún fi òjúdà áwọ̀ ìsìbáta látẹ́ǹfì ìsìbáta lìyẹ́dí bílá subhanahu wa ta'ala ó dídí agbó ìmọ̀kan oníbítà fẹ́wẹ̀ nípa ìmọ̀ ní kọ̀wá ìdún wà bíi al-asma'i was-sifat insha Allah ta'ala tó bá di jókòó tí ń bọ̀ agbóyẹ gan láwàwọ̀ àwọn kọ̀wáìd wọ̀dọ̀wábìt tọ́rọ̀ mọ́ àwọn ìròyìn ọlọ́run àti àwọn orúkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ìpẹ̀rẹ̀ láàfáà súnà lè pé àwọn nǹkan yìí ò yé tí bá ń sọ báyìí tí ń sọ gan ó tako àfídà alùsúnà ọ̀jàlá níbi asma ìlà ọ̀sùfàtì àbí Allah subhanahu wa ta'ala tí ó mọ́ṣẹ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà tó bá di dókò tí ń bọ̀ insha Allah ta'ala ní wà fẹ́ ọmọ ìyá wa jẹ́ ń gba ìtọrẹ àánú fún àbí Allah subhanahu tí ọlọ́wọ́ bá GT Bank I mean ti mọ́ṣáláṣí sí sẹ́bí ilẹ̀ ti mọ́sálásí 0519934459459 GT Bank Darus Sunnah Islamic Foundation Mosque gbogbo ẹnikẹ́ni tó bẹ́ kópa lórí iṣẹ́ mọ́sálásí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàyè wá ń bí abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀kọ́ bọ̀ aláṣìírí àwa nígbàgbọ́ wípé àwa náà lè ṣe fúnra wa ìyẹn nígbàgbọ́ tiwa ẹni tẹ́rẹ́ èjì tẹ́rẹ yóò padà pọ̀ náà a sì rí nǹkan tá a fẹ́ ṣe a ṣe ọ̀rọ̀ wa èyí ṣe ń bára tí ò ní choice rárá ó ń bára lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run ó ní choice ọlọ́run tí mo fẹ́ lélẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ èèyàn ló ti lè má ní choice àwọ̀ òsì tọrọ lọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́run ni a ti ń tọrọ so gbogbo ẹnikẹ́ni tó bá ní kápá ní tọ́lọ́run bá fún lágbára jẹ́ ká gbìyànjú ká dá sí iṣẹ́ ọlọ́run tókó gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀wọ́ bá lò náà ọlọ́run ní máa lò wọn gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀n bá fẹ́ fún dáadáa ọlọ́run ní ó lò dásì nǹkan báyìí ṣèdí yẹn tó fi jẹ́ wípé ó pẹ́ ni ó yá ni yóò padà pé náà abẹ́ Allah subhanahu wa ta'ala tí ọlọ́run ọba tí ó mẹ́sẹ̀ bọ̀ wá láṣìírí ó lo ẹnìkọ̀ọ̀kan wá ní sábàbí dáadáa àti ọ̀nàṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ àkáǹtì mọ́sálásí òun náà ní 051 99 34 459 Darussunnah Islam Foundation Mosque iṣẹ́ ìmọ́lẹ̀ là ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìpele ìpele là ń ṣe solar system tá a fẹ́ lò ní mọ́gálásí five million ló parí ẹlòmílẹ̀ a máa bèèrè bá ah, five million ṣé wàá pọ̀ jù èyí tó ṣe sínú ilé rẹ̀ ṣé ìdìbò àná wá sọ ilé ìtọ́ ọlọ́run tó gbé twenty four seven àwọn èèyàn máa wà ń bẹ̀ wọ́n mọ ìjọsìn fún ọlọ́run wọ́n pọ́ǹpù omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ engine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí yóò mọ̀ wà nínú mọ́ṣáláṣí gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ bá lò ní sábàbí dáadáa báyìí sódà kò tún jàre gbogbo ìgbà táwọn èèyàn bá ti ń jókòó tí wọ́n ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ó dájú pé ládẹ́ ẹni yẹn yóò mọ̀ lọ yóò mọ̀ lọ ìdí yẹn tó ń jẹ́ pé a fi ń sọ pé ẹni tọ́lọ̀ bá fẹ́ ṣàánú ọlọ́run yóò fún lágbọ̀ọ́yé ẹ̀sìn yóò dẹ̀ tún fún lárísìkì nínú àwọn tọ́lọ̀ fẹ́ ṣàánú nínú ẹ̀dá ọlọ́run nírú torí pé oníye tó ná sílé ọlọ́run oníye tó ná lórí àwọn tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn oníye tó ná lórí àwọn aláìní oníye tó ná lórí àwọn olùmọ̀ oníye tó ná lórí bí wọ́n ti ń gbé ọ̀rọ̀ àwọn olùmọ̀ jáde nínú yàrá àlàáfà àti sọ̀rọ̀ ẹnìkan ló náwó lérí bí ọ̀rọ̀ rẹ̀ ṣe lọ sínú oko tó sì sàwọn aróko láǹfààní tí ẹ̀rọ sèdí yẹn tó yẹ pé wọ̀bùtẹ́bì fi máa àtàkọ̀lọ́ ìdárò àṣà gbogbo ntọ́lọ̀ bá ti fi sísà ká ní kó wá alkiyama ní kíkọ́ owó fi wá o kó ní kálukú má sì ṣe ń ṣe pé mò ń ṣe fífọ̀ sẹ́nìkan ojú rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ní kálukú fi ń wá ẹ̀jẹ̀ ká gbìyànjú ká náà síjọ́ lọ ìyẹn nìkan ní máa ṣẹ́kù gbogbo ilé ìtànà tẹ bá ń lọ ní gbòròngbà mi ẹ̀ rí àwọn ilé ńlá kan ẹ̀ mọ̀ pé ah, nígbà tí wọ́n kọ ilé ilé ńlá ni àwọn aláǹgbà àti ewúrẹ́ mẹ́gbẹ́gbẹ́ ni ṣùgbọ́n dáàmú lójú ká ní mọ́sálásí ni wọ́n kọ́ nígbà yẹn àwọn yóò sì mọ́ sínú bẹ́ẹ̀ mọ́sálásí eighteen twenty ó sì wà táwọn èèyàn kírun bẹ́ẹ̀ dísìn ṣùgbọ́n ilé eighteen twenty ẹnìkan lè gbúgbẹ̀ bẹ́ẹ̀ ó sì di museum táwọn èèyàn kan máa lọ wò ó àwọn ilé táwọn bàbá ńlá bàbá wa gbé àwọn bíi mr aláǹgbá nǹkan nǹkan lẹ́mọ̀ bá pàdé ń bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́sálásí kọjẹ́ 1820 tí ò bá ti wó lè sin àwọn yóò mọ̀kí ọ̀gbẹ̀ àwọn yóò mọ̀kí ọ̀gbẹ̀ so ẹjọ́ kó ní kálukú wa káronú èyí tá ìnáwó wá ṣe kọ́lọ̀ kó ṣàmì kọ̀ọ̀kan wa so àkáǹtì mọ́sálásí 05199344459 Darussunna Islamic Foundation Mosque tí ọ̀nà ọ̀bá ti jẹ mọ́sálásí ó dájú pé ẹ̀mí mọ́sálásí máa ń gùn ju ẹ̀mí ẹ̀yìn súnà tọ́lọ́n títí ọ̀bá jẹ́ o tẹ́ ẹ̀kọ́ sórí ilẹ̀ ìjọba o tí nǹkan kan bá ti ṣe kódà àgbà ní ìgbẹ́ tíjọba bá tún gbogbo wọn kọ̀ síbòmí ẹ̀mí rẹ̀ gùn ju ẹ̀mí àwa tá ń pè lọ súnà tọ́lọ́n tó sọ́dà kọ́ tó jà ẹ̀ kò ní kéèyàn náwó lẹ́ẹ̀kan sí àkáǹtì masjid zero five one nine nine three four four five nine gt bank darusunna islamic foundation mosque ọmọ ìyá wa táǹgbà ìtọrẹ àánú fún nípa ìpèníjà àtọjú first bank là ń gbà yẹn sí thirty sixty nine eighty sixteen twelve abẹ́lá subhana wa ta'ala kí ọlọ́run ọba tí ó bá fọmọ ìyá wa náà ní àlàáfíà ní ìgèjè ọlọ́run ọba subhana wa ó jogún ọmọkùnrin fún ọ̀kan nínú àwọn afáwa ní ilé ẹ̀kọ́ Darussunna orúkọ ọmọ náà òní Khalid Khalid ọmọ Ismail tí Ismail náà jẹ́ ọmọ Abdulhamid tí Abdulhamid jẹ́ ọmọ Abdulsalam tí Abdulsalam jẹ́ ọmọ Ayub al-Ansari ṣé bàbá ló fi kún ní àbẹ́yìn ṣé wọ́n ń pè wọ́n láǹsọ orí ń bà yẹn náà náà nígbà lákọ́bù lákọ́bù ọmọ oní àlàǹsọ́rí ọ̀kẹ́ àbú Ayyub àlàǹsọ́rí oníkúníyà ọmọ àbí òkè lákọ́bù ẹ̀mí àlàǹsọ́rí sáwà Mádínà ni lórí káwọn lákọ́bù ẹjá wọn kí èsára ọkọ́ mọ́ da ìtàrú ó ó jọ bí àwàdà ẹni kìí sáwàdà ọ ẹ má da ìran pọ̀ á o ọlọ́run jẹ́ gbogbo àwọn ọmọ wa ẹ̀ jẹ́ kó láàmì láàká o wọ́n bá kọ nǹkan lẹ̀ àwọn kan ní ó kà á tó bá wọ́n ń ṣe rìsáàsì lọ́wọ́ náà sára mùtínà ni wọ́n ni èèyàn lè jẹ́ àlùmọ́dání ní ṣe gbogbo ẹni tó bá jára mọ̀dínà ní jẹ́ àlùmọ́dání ọjọ́ ọmọ mọ̀dínà lẹ́yìn bá pẹ́ mọ̀dínà lẹ́yìn gbé mọ̀dínà ìyẹn ló di máa jẹ́ àlùmọ́dání wọ́n ansọ́ọ̀rì lọ́dọ̀ àwọn afọ aládìs àlìbọ́dẹ́rí lọ́dọ̀ àwọn afọ aládìs ó nítumọ̀ tán bá ti sọ pé ansọ́ọ̀rì ó nítumọ̀ àlìbọ́dẹ́rí àwọn tó jagun bá dẹ̀rẹ̀ kọ́rọ̀ mọ́dà bí àbá àsúnfí ló sọ pé àà ah, ah, ah, ẹ̀rí nǹkan lágbájá ibi ogun bájìrì láti rí akáyìn lóbi kàdá lóbi kàdá lọ́rọ̀ rẹ̀ kàdá lórí àà ah, ah, ah, mọ̀tò jọ mẹ́ta ogun bájìrì láti pàdé kẹ́yìn ewu ọ̀rọ̀ lọ́sọ̀lá sàlámù so ọmọ tí ọlọ́run fún wa khalid ó ní orúkọ rẹ̀ ọlọ́run bá ó bá ṣe lọ́mọ aláàlùbáríkà abu ayyub abu ayyub ó ní kúnìyà rẹ̀ wọ́n tún fọ́ yín lákọ́bù al-Ansari akóredé ayọ̀ bá mi ọ̀lànrẹ̀wájú ayọ̀ mi dé ọ̀làdì púpọ̀ èyí àwọn Yorùbá lẹ́wù Yorùbá lẹ́wù ní gbogbo yẹn kò sí tó burú ń bẹ̀ má lọ gbé ìmọ̀ ìrùkẹ̀ òun kò sí tó burú ń bẹ̀

òní yí padà ó kọ bàbá bàbá la bàbá wọn náà ni so kò sí láì síbẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ ká pe orúkọ islam yẹn mọ́ wa lára púpọ̀ ṣùgbọ́n orúkọ kódà yóò mọ júwèé ibi tá a ti wá nínú ẹ̀kọ́ ẹ̀sìn ni ká lè tírèsì rẹ̀ ìgbò tó wá gbogbo ẹnikẹ́ni tí bá ti ń fi ibi tó ti wá pamọ́ ẹrú ayé ni ẹni ẹrú ayé yorùbá mi ọpẹ́ ilẹ̀ haúsá ẹ̀ wà á lè mọ̀ pé mọ́ bẹ́ẹ̀ sí gan ìyẹn máa ń tẹ̀lé ti gba ìjọba rẹ̀ pé ẹ̀ka àrọ́ ọ́ ní padà ṣebí yóò yẹ̀bí làlẹ́ ẹ̀kọ́ tẹ̀kẹ́ yìí ẹ̀mí Yorùbá ni tolé tó ń túmọ̀ sí pé ọlọ́run ọ̀fà lásìmọ̀ ń sọ fún خلاص شوف ايدي ولا ايدي كده ومن آياتي اختلاف ألسنتكم وألوانكم nínú Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ nínú àmì Ọlọ́run ní kébí ó yàtọ̀ ìdìwò nílé à ń sọ lẹ́nu ọjọ́ Ọlọ́run náà ló ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn elédèkéde elédèkéde báwo o lè sọ pé èdè lárúbáwá àtàwọn tí èdè wọn ìṣèdè lárúbá máa ń orúkọ ọmọ wa ní ti Yorùbá akóredé ayọ̀bámi ọ̀làrẹ̀wájú ayọ̀mídé ọ̀làjú púpọ̀ wọ́n wá fún lókì méjì ayọ̀fẹ́ àti àyìndé wíṣẹ́ tó lórí o so ókì méjì o ní wọ́n fún Khalid lórúkọ ọmọ náà kọ́lá tó ṣẹlẹ̀ náà ní ọmọ alábàárkà kó ṣe ní ọmọ àdúgbò kọ́lọ́n kó ṣe ní qurratan aini liwalidayhi wal ummati muhammadin sallallahu alayhi wa sallam kó ṣe ní ọmọ alálùbáríkà àti gbogbo àwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa rahmatu iya arhamar rahimin níparí àwọn ìbéèrè tí wọ́n fi sọwọ́ síwájú rí wọ́n ní ojú olè islam fi wo kí wọ́n ní ojú wo ni Islam fi wo yálà bank àbí cooperative ọjà téèyàn ná fún èèyàn wọ́n bá yàn rà ìgbà tí wọ́n bá yàn rà ọjà yẹn tán wọ́n wá fi owó lè fún yàn lápèjúwe ọjà yẹn èèyàn náà ní one thousand èèyàn lówó báńkì lọ́wọ́ bá yàn rà àbí cooperative lọ́wọ́ bá yàn rà ìgbà tí wọ́n wàá tà fún yàn wọ́n wá fi owó lé one thousand wọ́n fi two hundred hundred naira wọ́n fi lé sọ́lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni ọlẹ́tọ̀ ìwò sí lówó kọ́ lọ́ra àpẹẹrẹ fún ààrẹ in tó ṣẹlẹ̀ ń bẹ̀yẹn ó lè má lẹ́tọ̀ tí báńkì àbí cooperative táwọn náà bá fọ́lò àwọn ẹ̀kọ́ ìsìlá lóbi jẹ́ pé gbogbo ìgbà la máa ń sọ gbogbo mi ò sọ̀rọ̀ nípa àwọn conventional banks or cooperative mo ń sọ̀rọ̀ nípa àwọn so-called Islamic bank Islamic cooperative tó bá ṣe é ṣe lẹ́ẹ̀mejì lọ́dọọdún kán máa ṣe sẹ́mínà fún gbogbo wọn kán máa pa àwọn Islamic scholars kí wọ́n tún máa ṣàgbéyẹ̀wò pé ojú wo Islam tó fi wo system wa ẹ̀ ojú wo Islam tó fi torí pé àìmọye system mi táàfà ẹ̀kàn bẹ́ẹ̀ lọ́wọ́ àfàfà ìpẹ́lẹ̀ àkóso tó burú bẹ̀ ṣùgbọ́n tẹ bá bẹ̀rẹ̀ sí ní practice kìíní yẹ pẹ̀lú àwùjọ wa ní Nàìjíríà bí oríṣiríṣi àwọn challenges ní òun ọ̀tẹ́lẹ̀ kẹ́ẹ̀ tó wá change kìíní yẹ ọ̀yẹ́ kẹ́ẹ̀ tó consult àwọn èèyàn àbí àfà tó kàn sọ pé kò sí tó burú bẹ̀ òun lè má wo nǹkan yẹn jùdò nígbà tí nǹkan yẹn bá padà dáhà ní tẹ́ bá padà di ohun gan náà lẹ́yìn padà pé ah iṣẹ́ tí mo sọ nìyẹn o so ló jẹ́ pé lóòrèkóòrè lóòrèkóòrè sẹ́mínà gbọ́dọ̀ máa wà torí pọ̀rọ̀ owó tó lágbára ẹ̀yẹ owó sí cooperative stand cooperative tọ́dọ̀ tó wà ní àwọn tí wọ́n gbé kalẹ̀ ẹ̀sìn náà fẹ́ ṣe àwọn tá a fẹ́ ká benefit ń bẹ̀ ẹ̀sìn la fẹ́ kán ṣàǹfààní ẹ̀ ṣùgbọ́n mẹ́jọ yà yín lẹ́nu àwọn tẹ́ ẹ fẹ́ kán ṣàǹfààní látàrẹ àwọn gan ni wọ́n fẹ́ wó nǹkan yẹn àwọn yóò fẹ́ exploit opportunity ẹ̀sìn láti fi wó system yẹn so Islam cooperative náà wà fún ọ̀dà bọ́n bá bá gbọ́ngbọ́n kúkú òbí ẹ̀ náà gbọ́ngbọ́n ṣe ọ̀dà á fún yín láwọn conditions báyìí níbi tó bá ń gbé conditions yẹn kalẹ̀ èmi ìlewà pé pé Islam ò ti faramọ́ tó so ló ní ìka kọ̀ǹsọ́tì ṣẹ̀ríà náà ò ní fẹ́ kẹ́nìkan olóhùn jìbìtì tara torí pé ṣẹ̀ríà náà mọ̀ pé ó ń jìbìtì ẹ̀yà wà àwọn nǹkan tá a bá fẹ́ fi kalẹ̀ láti lè dí pẹ̀lú àwọn ẹni ẹ tí wọ́n fi ní da ètò òun àwọn tó jẹ́ consultant nípa islamic finance àwọn afá nìkan consult lẹ́yìn àwọn àmọ́ ẹsẹ́ lóòrèkóòrè torí nǹkan mìta rò pé ó ti bọ́ sójú ẹ̀ àbí kó ṣe pé tọ́lọ́n tá láń tẹ̀lé yẹn gan náà a tún lè déwájú kó ṣe pé nature orílẹ̀-èdè táwa wà yìí kí nìyẹn lè mọ́fẹ́ work níbàámu sí àwọn èèyàn a ní láti sílé mú kúrò tó bá wá rí báyìí ojú wo ni Islam tún gbé kalẹ̀ tá a lè tún fi solve problem ṣojú mi tó fi jẹ́ wípé nínú ṣẹ̀ríà Islam mo rí ọkọ̀ kan wọ́n ta ọkọ̀ yẹn ní twenty million mo fẹ́ ra ọkọ̀ mo fẹ́ máa fi ṣiṣẹ́ ṣùgbọ́n mi ò lówó lọ́wọ́ mo á lọ bank àbí cooperative gbé ibi tán ti ń ta ọkọ̀ yìí tí n bá ní kí wọ́n tà fún mi láwìn mo lè tà fún mi ẹ̀yin lówó lọ́wọ́ ẹ̀yin ẹ̀rà tí n wá rà lọ́wọ́ tí tí n bá ti wá rà lọ́wọ́ tí màmá sanwó ẹ̀ díẹ̀díẹ̀ mi ìdílé sálẹ̀ náà bank àbí cooperative nínú májẹ̀mú ni wípé a gbúdọ̀ jọjọ mọ iye tí wọ́n ń ta ọjà yẹn gangan kì í ṣe wípé a pààrọ̀ fúnra wa ọ̀dà ṣe é sí ilé ọjà yẹn èló ni wọ́n ń tà ẹ máa wà bù sí mi ẹlòmíì yóò lọ bá àwọn tó ń tajà ẹ pé ṣe mọ̀ wípé twenty thousand ẹ pè ní twenty five thousand fún bank so that sẹ̀mùkẹ́mi náà àti ní five thousand láàrin ìgbà àti tí bank bá ti fowó tiẹ̀ náà kú bó ti rówó tí ń tún fi san owó bank. ìwé sẹ̀rí àwọn ènìyàn sọ yẹn bẹ̀tẹ̀ àwọn èèyàn ó ṣe é láwùjọ bá wọn. ìdí mi tó fi jẹ́ pé gbogbo bí ta bá ti fẹ́ lo nǹkan Islam àmọ́ náà ó gbúdọ̀ wà ṣùgbọ́n láwùjọ ti wá kò sáà mọ́ náà so báńkì gbọ́dọ̀ confam cooperative tí kò confam kán tún lọ confam ń wò mí pé ọjà yẹn èlò ni wọ́n ń tà tó dọ́gba pẹ̀lú iye tó ń yẹ sọ torípẹ́ nìyẹn ni ó mú price wá iye tó ń tà ní cooperative tẹ́lẹ̀ ṣèwádìí tó ṣe lóòótọ́ tí wọ́n bá ṣèwádìí tó gbogbo wádìí jọ mọ̀ pé twenty million lápèjúwe náà ń ta ọkọ̀ yìí tẹ́lẹ̀ yóò fẹ́ mọ̀ bí ṣiṣẹ́ yìí kó tó di pé báńkì ó rà kó tó di pé cooperative ó rà المسلمون على شروطهم المسلمون على شروطهم àwọn àjọjọ́ kò pé tó tàbára kan 20 مليون. iye tí àwọ́ ò fi kún pẹ̀lú májẹ̀mú wípé o ní sanwó wa lẹ́ẹ̀kan ó máa san díẹ̀ díẹ̀ ni iye táwọn ò fi a fi percentage báyìí a fi kún so agree ní agree o ọ̀pá yìí ṣùgbọ́n tó agree mo agree so iye oṣù mẹ́jọ ló fi dá wa padà iye báyìí ni pàṣẹ́ntéèjì pàṣẹ́ntéèjì ni ò wá ní délé prọ́fìtì ló jẹ́ torí pé báǹkì àbí cooperative owó kan làwọn náà mú tí wọ́n fi ra nǹkan yẹn àwọn náà ṣòwò ni ìtọ́kàfẹ́ fi dàrú mọ́ ọ lójú ni wípé wọ́n ti rí demand nílẹ̀ wọ́n kàn make supply ìgbà ní èèyàn máa ń rajà sílẹ̀ kò tí ì sí demand ṣùgbọ́n èèyàn rí pé ó súnmọ́ káwọn èèyàn ó padà béèrè ẹ̀ ṣùgbọ́n ìgbà ilé ìsìn demand ti wà ẹ̀dẹ̀ lówó láti fi make supply èèyàn kan ẹlẹ́ẹ̀kẹta ó ní wípé ọjà yẹn possession ọjà ó gbúdọ̀ bọ̀ sọ́wọ́ cooperative hundred percent ó gbúdọ̀ pọ̀ sọ́wọ́ bank hundred percent ẹ̀yin lẹ́ẹ̀ lọ rà á ẹ̀yin lẹ́ẹ̀ gbà nǹkan yẹn sọ́dọ̀ ẹ̀yin lẹ́ẹ̀ tẹ̀sẹ̀ wá tà fún ẹnìyẹn rìsíìtì ti yín lẹ́nu yóò gbà kì í ṣe rìsíìtì nígbà tí ọjà yẹn báǹkì ló ra ọjà yẹn cooperative ló ra ọjà yẹn tó bá wá rà tán lọ́wọ́ yín rìsíìtì cooperative cooperative ló ta nǹkan yẹ fún tó wá sì fi èrè tí wọ́n tí wọ́n fi lé àdàwà ṣùgbọ́n tí ẹ bá wá ra ọjà yẹn kwẹ́sàn tí ó jáde ní pé tẹ́ni bá padà sọ pé mi ò ra mọ́ tí ò lè fẹ́rẹ̀ ẹ̀fílẹ̀ rẹ̀ ọjà yẹn wọ́n bá ní lọ́dà mi kan pè mí lórí wọ́n láwọn bá mi sẹ́ǹdì kan ọkùnrin yìí bẹ̀rẹ̀ dáadáa báńkì tó dáadáa ìlànà ìṣẹ̀lẹ̀ rẹ̀ ṣe fẹ̀lẹ̀ náà ṣèdí ìyá ló jẹ́ kó gbogbo àwọn nǹkan yẹn ṣe é mọ̀ wípé kì í ṣe májẹ̀mú nìkan ni ọ̀rà kì í ṣe májẹ̀mú èrò wọn nítorí wípé asílù ni wípé báńkì fẹ́ ṣòwò abẹ́kọ̀ ó fẹ́ sòkò láì jọ sọ́ọ̀tù bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àmọ́ wọn padà kánà wọ́n di owó mọ́lẹ̀ ṣùgbọ́n nǹkan ní ìyẹn ṣe nínú ṣẹ̀ríà ìjìyàwà àmọ́ àdéhùn láyọ̀lùsà ẹlẹ́ṣẹ̀ ni torí kó àdéhùn ṣùgbọ́n tó jàǹbá àdéhùn nínú òfin ṣẹ̀rẹ́ alákòójú olójú pé ṣé yóò jẹba mẹ́ta ni ṣé wọ́n nà ní kò sí ìgbà tí yẹn ní èèyàn sàdé nǹkan mo fẹ́ fẹ́ ọmọbìnrin kan lóun fẹ́ àtijọ́ ládéhùn lákòójú àbó ládéhùn kan fẹ́ fẹ́ ọmọbìnrin kan ìṣẹ́pẹ́ ìtakókò yìí jìí ẹ̀sìn lọ́kàn ọ̀fẹ́ fẹ́ pé tọba ti lọ sábìsì tọba dé ẹ̀fẹ̀ ráyé nígbà ọlọ sábìsì ọba rí ń gbóòsì tó ṣe islam ọwá sí ìgbé tó bá fẹ́ ń gbóòsì yìí ó ràn lọ́wọ́ lórí ẹ̀sìn rẹ̀ lórí dáhàwá ọba padà fẹ́ ń gbóòsì ẹni tó wà wà níwá rẹ̀ pé ah, ìgbà wo ni a ṣe fi àwọn èyí mà ti tẹ́lẹ̀ mí sábà fọ́ ọjà bá àdéhùn ṣé nìka àtò ṣe pẹ̀lú ń gbóòsì yẹn tó lálàáfíà gbé rẹ̀ láti lálàáfíà ṣùgbọ́n ọjà bá àdéhùn ìdájọ́ wo láwà sí àánà ọlẹ́gba àbí ẹlẹ́ṣẹ̀ ni ọ ọ̀ṣẹ̀ náà kò ṣe dàgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tó parí sí ìyókù ọ̀dọ̀ lọ. tọba wa lè ọmọ òṣè fẹ́ sọ̀rọ̀ ara rẹ tó lé ní kò forí jọ tó forí jọ àwọn ìjọba gbé ìyókù lọ́dọ̀ lọ. bẹ́ẹ̀ náà ni ẹni tó padà sọ fún báǹkì pé ní ìrà mọ́ mo lè fi mọ́lé o torí pé báǹkì ọ̀sọ́ọ̀tì báǹkì rajà ni wọ́n dẹ̀ lè sa ọjà wọn ẹni tàbí. therefore bank and cooperative àwọn náà ó ti wá láwọn òfin kan láti protect the interest wọn àwọn òfin yẹn làwọn àpótù máa wọ̀ sí ẹ̀sìn kọjá àlà eléyìí kò fẹ́ ṣe kí ní ṣùgbọ́n tá a bá kàn sí ìjà circumstances ti nàìjíríà wa àwọn àpòfin fásitì akó ti láì kì wá sọ ordinary yẹn lóbi fásitì ayọ̀ àwọn tó ní mọ̀ so ní ìyàtọ̀ yẹ pé bank islamic cooperatives wọ́n ní ìdí ó gbogbo gbà seminar kó máa wáyé torí pé àwọn èèyàn tẹ́ ń dí pẹ̀lú ẹ̀ lè irú attitude àwọn èèyàn ẹ̀ lè dìtámì tó wáyé pé ibi tí ẹ ti dìtámì ẹ lè dìtámì tí gọ́ọ̀mẹ̀ntì náà protect interest yìí ah, ṣùgbọ́n gọ́ọ̀mẹ̀ntì ò protect interest ẹnìkan tẹ́lẹ̀ kó gbówó yín kó gbé lọ ó gbé lọ pàápàá jùlọ ní orílẹ̀-èdè tí òfin tó protect èèyàn ò ti sí ó sì wà àìlò ẹjọ́ mẹ́ta ìkọlọ̀kọ́ bá ń san barista fọmọrí ti ọlọ́ọ̀bá sanwó lẹ́sìn dáadáa àti gbogbo àwọn barista sọ mistakenly owó kan pọ̀ díẹ̀ kí n ṣe kó púpọ̀ náà mo ṣe mistake mo transfer sákàtì ẹnìkan ọ̀tọ̀ ní bí wọ́n transfer bó ṣe wọlé fortunately ó pè ní sẹ́wọ̀n pé nọ́mbà rẹ̀ náà ni ó pè mo wá pè ẹni ẹ̀ ẹ má bínú mo ṣe mistake owó àìdá olóòwò rí pé owó wọlé ṣùgbọ́n òun bísì kì má disturb òun tó bá ti free á sọ̀rọ̀ ẹ má bẹ̀rẹ̀ bá tún pé náà bàbá wọlé mọ́ ah, mo láti lọ báńkì báńkì ní ìdí máa ṣe ni pé àwọn tí mo bá mọ̀ tán bá office no báńkì pé OPay office wọ́n confam wọ́n lówó yẹn wọ wọn ni ó dáa ìtí màá tún lọ sí ni pé màá lọ bá kọ́ọ̀tù ọ̀dà áá nígbà lọ bá kọ́ọ̀tù ọ̀dà ni wọ́n fi ṣiṣẹ́ wọn kó tó wá di pé mo lọ bá kọ́ọ̀tù ọ̀dà mo tún wá pe nọ́mbà ẹni bá fi nọ́mbà míì pé wà gbé bó ṣe gbé tán báyìí kò sí èpè tí òfin mi náà ó ṣe bẹ̀ǹdẹ̀ pè ẹ̀yìn fọwọ́ àná ìburúkú tó o bá tún pe nọ́mbà yìí tó o bá <laughs> mo lè sùn fàá sọmọ àlọ́ sọ fún lọ́yà gbogbo owó òjì rẹ̀ owó nǹkan bẹ́ẹ̀ tó owó tá a fẹ́ gbà láti fi kọ́sẹ̀ dà lọ́yà àwọn náà náà gbogbo ìwé ìlú ọ̀pọ̀lọpọ̀ bá sálẹ̀ sàn àdá wọ́n á gbà kọ́sẹ̀ dà mo tún wá mọ lọ sọ́fíìsì òkè mo bí kí n jókòó kan fún mi lálàyé kan wọn kí n máa lọ pé màá máa gbélé gbọ́ àwọn òṣìṣẹ́ lérè láti ìsinmi gbọ́n orílẹ̀-èdè táwa yẹn tẹ́pẹ́bi tó tó tófi ti wà kò tẹ́ ẹ̀yẹ tí owó yóò sún ibẹ̀ ó ti wà confirmed pé kìí sowó rẹ̀ ni mistake táà ní òde ṣe mistake ní ìsinmi mo ti wà ní ìsinmi mo ti dákàkọ́ mẹ́ ṣírú àwùjọ yìí láti fẹ́ pàtíkì gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ financial institution tí ò ní sí òfin báwọn èèyàn bá ṣe rí bó fún wọn ṣe máa rí mi ṣùgbọ́n tá a bá fẹ́ gbérò àwọn òfin báyẹn kalẹ̀ ẹ jẹ́ ká tún ṣe ìsìtẹ́hánà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ experts nípa islamic finance tí wọ́n lè tún wọ́n eléyìí ti fẹ́ pọ̀ jù eléyìí a sì lè rí ife wé mọ́ níbàámu sírú àwọn èèyàn tí àjọ wà ṣèdí ìyẹn tó ń jẹ́ pé ìbéèrè tó ní béèrè béèrè àwọn ṣòro sọ wà ń bẹ̀ ní iye tí wọ́n ń ta nǹkan yẹn gangan kí báńkì àbí cooperative tó fowó tí wọ́n kún ó gbúdọ̀ wà nọ́ọ̀nù sí báyà àti sẹ́là gbogbo ọ̀dọ̀ mọ́ oye báyìí percentage báyìí làwọn ò fi kún possession kan yẹn dẹ̀ gbúdọ̀ complete lọ́dọ̀ bank àbí bákan náà ẹni tí a fẹ́ ra nǹkan yẹn tá a fẹ́ tà fún kojú owó rẹ̀ gbúdọ̀ wà ń bẹ̀ yọ̀dà níta la fẹ́ rà fún twenty million twenty five million twenty five million wa báńkì ó fi cooperative ó fi fifteen million kù a máa wá tà fún yín ní twenty one million ẹsẹ̀ ní mọ́ ẹ̀jẹ̀ five million tiẹ̀ náà ṣe wà ń bẹ̀ mọ́ ẹ̀yà lówó nìyẹn tó bá ti rí owó yóò dá fifteen million yẹn padà ẹ gbọ́dọ̀ fún owó tí ó kù owó tí ilẹ̀ gbọ́dọ̀ fi ra nǹkan yẹn tí ó wà ní possession yìí lẹ́yìn ìgbà yẹn ẹ wá fẹ́ tà fún ẹ̀mí yẹn ẹ wá ẹlẹ́bí two million kú depend lórí iye tẹ́tẹ́ tà nǹkan yìí tó bá ti wá yẹ mọ̀ san owó ìfún yìí owó tẹ wá gbà tó léwu kì í ṣe interest nìyẹn profit ni torí pé òwò ẹ̀ ń ṣe ẹ wo iye oṣù tó fi dé owó yín mọ́lẹ̀ tó ń san díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ afáṣẹ́kì bùnbà àti rahmatullah nínú àwọn tí wọ́n àjáàgà irú transaction bẹ́ẹ̀ iṣẹ́ bùnbà wà ṣẹ́tẹ̀lú òfin mìíràn wà ọ̀pọ̀lọpọ̀ àwọn afáṣẹ́jáàz àtàwọn míì kọ́dà àwọn ìjọmọ̀hóró náà wọn àfà wọn fi sọ́ndà bẹ́ẹ̀ ó tẹ̀kọ̀sí lábẹ́ bẹ́ẹ̀ ó tẹ̀kọ̀sí àwọn oríṣiríṣi àwọn nǹkan mìíràn tí wọ́n á tún wà lábẹ́ al-ijaratu lil-muntahiyatu bit-tamlik gbogbo àwọn nǹkan yẹn ó wà lábẹ́ islamic finance adẹ̀ ń rọ ọ̀pọ̀lọpọ̀ ẹni ọmọ wa náà sì yìí afẹ́kẹ́ kojú bọ àwọn aspect yẹn nítorí pé nínú nǹkan tí ò ṣe é yọ kúrò nínú ìṣẹ̀lẹ̀ ìbádà á sìn lọ́wọ́ kò sí gbogbo ayé ṣe báyé ṣe yí yí yí yí kó ṣẹ́ǹdì tó ìmọ̀ nípa sísin lọ́hùn kò ní kúrò mọ̀líyà pé a mọ̀ tajà a mọ̀ rajà kò lè kúrò ló ṣẹ̀lẹ̀ ayọ̀ mọ̀lẹ̀ sísẹ́mù táwa máa lò ó lè máa yàtọ̀ ṣùgbọ́n pé a ní bùkátà síra wa nípìnlẹ̀ àlìbẹ́rù bíi mu àwọn àbọ̀ àlìbẹ́rù bil mu'awada o na ń pè ní trade by barter abẹ́kọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ní ẹ̀ ṣùgbọ́n aláṣìlú rí ní pé ní tí mi ní pùwọ́ ní tí wò ní ìpínlẹ̀ ní ẹni pẹ̀lẹ̀ nínú àṣọ ìṣẹ́ ìyẹn yóò mọ̀ lọ táyọ̀ fún ìgbà ìgbà ṣùgbọ́n ní ìsìn tá fi ń ṣe nǹkan ẹlẹ́mọ́ ìyàtọ̀ trade by barter ní tẹ́lẹ̀ currency ní ìsìn báyìí kò lè má lówó lọ́wọ́ orí fóònù náà ló ti sàn fáà so gbogbo nǹkan yẹn náà ni ó máa bùkátà ìdájọ́ òfin ẹ̀sìn so lóṣùn ọgbẹ́ni tó bá níta specialize sórí àwọn nǹkan yẹn ìmọ̀ rẹ̀ yìí ò lè kùtà láíláí torí pé àwọn nǹkan yẹn so mọ́ ìṣẹ̀mí tí táyé òfin ìdá tí àbá ń bẹ lórí ilẹ̀ àmọ̀ tajà àmọ̀ rajà àwọn èèyàn dẹ̀ mọ́ ní bùkátà kan máa mọ òfin ọlọ́run lérí kan ní ìsìtádẹ̀ mọ́ ṣe nǹkan yẹn lè máa yàtọ̀ so tàbí islamic finance àìsọ́dún islam islamic economics wọ́n ṣe ní ghana islamia ṣùgbọ́n wọ́n tó bá kojú bọ̀ nǹkan yẹn mo máa ń advice wọn ẹni mọ̀ dáadáa kéwú ẹ̀mọ̀ fúkì dáadáa torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìyàn kọjá secondary school ó ṣe islamic studies ọlọ ṣe islamic finance ó lè yanjú láìláì ó lè yanjú bí ẹni tó kéwú gangan tó ti ké gbogbo ọ̀pọ̀lọpọ̀ kìí ẹ̀ nínú fíkíù tó ti máa torí pé nínú fíkíù náà ni wọ́n ti ń yọ lérèfèé lérèfèé mo lábàá láti gbé ọmọ kan náà ọmọ ìyá ìdí o ní tó kọ́ nípa islamic finance lágbó ń bí mo nítọ́ ní tó ń sọ ń bí pé ìjà àrọ alẹ́mùtẹ́hìyẹ́ tó bí kẹ́mìlẹ́kì transmitration ló kọ́ mo ní kí ló ń pè ní al-ijara gan onaja is just like uh, you know al-ijara mo ní kí ṣe tààrí fún ọ tààrí fún àwọn afọ àpọ̀ kéré èwo lọ́rọ̀ jáà nínú ah, owó onílù gbogbo yìí he's a master student òun náà ló ṣe pé gbé lórí specialist sọmọdá yẹ pé kéwú bá kún nǹkan yẹn yóò lè nà yẹ dáadáa tọ́bá tó fẹ́ dàrú yóò tún lè wọnú tíra torípé tí ń bẹ nínú tíra àti ẹ̀ tí ìṣiṣẹ́ débì kankan rárá mélòó náà translate tó tó wọ́n tó bá ṣe nǹkan ẹ̀fẹ́ ṣe nǹkan náà jẹ́ kíkí òní ó pọ̀ ó lè ráǹfààní ṣe púpọ̀ fún mọ̀ bí wọ́n dẹ̀ ṣe máa mú dájọ́ wá yóò yàtọ̀ torípé ojú rẹ̀ ó tún tó jẹgúnjẹgún inú mọ̀ òkọlọ́wọ́n bá ṣe ọlá rẹ̀ dáa kọmọ́dọ̀ ṣe àmì kọ̀ọ̀kan wá ìbéèrè kan yìí láàrẹ̀ dáhùn bá di ìjókòó tí bọ̀ insha Allah ta'ala a àwọn béèrè tó sallallahu wa sallama ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته